ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. màrìwò ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. ẹ̀gún ló yí ká pẹ̀lú ṣoṣo. màrìwò ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. màrìwò ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. màrìwò ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. ẹ̀gún ló yí ká o pẹ̀lú ṣoṣo ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. bó ti wù kógun lè tó ọlọ́run ṣẹ́. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. ọ̀tá mi gbẹgbẹ̀rún ìwọ̀n wò. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. òtò ọ̀tá gbẹ sílẹ̀ kí n má jìn sí ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. páńpẹ́ ẹjọ́ wà nílẹ̀ kí n má lù ú ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. ọlọ́run tọ́ mi sọ́nà kí n má ṣìrìn o. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. ẹ̀gún ló yí ká o pẹ̀lú ṣọ̀ṣọ̀. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. Màrìwò ń yọ̀pẹ̀. Màrìwò ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ̀. Ẹ̀gún ló yíká o pẹ̀lú ṣoṣọ. Màrìwò ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ̀. Bó ti wù kógun lè tó ọlọ́run ṣẹ. Màrìwò ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ̀. Bọ̀tá mi gbẹgbẹ̀rún bí wọ́n wò. Màrìwò ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ̀ kòtò ọ̀tá gbẹ sílẹ̀ kí n má jìn sí i. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. pápẹ́ ẹjọ́ wà nílẹ̀ kí n má lù ú. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. ọlọ́run tọ́ mi sọ́nà kí n má ṣìrìn o. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ yíká o pẹ̀lú ṣọ̀ṣọ̀. ariwo ń ṣẹ̀ṣọ̀ lórí ọ̀pẹ. ariwo ń ṣẹ̀ṣọ̀ lórí ọ̀pẹ. ariwo ń ṣẹ̀ṣọ̀ lórí ọ̀pẹ. ẹ̀gún ló yíká o pẹ̀lú ṣọ̀ṣọ̀. ariwo ń ṣẹ̀ṣọ̀ lórí ọ̀pẹ. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. Màrìwò ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. Ẹ̀gún ló yíká o pẹ̀lú ṣoṣọ. Màrìwò ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. Bó ti hù kógun lè tó ọlọ́run ṣẹ. Màrìwò ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. Ọ̀tá mi gbẹgbẹ̀rún o bí wọ́n wò. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. òtò ọ̀tá gbẹ sílẹ̀ kí n má jìn sí i. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. pápẹ́ ẹjọ́ wà nílẹ̀ kí n má lù. ṣọ̀gá ló lọ yẹn náà. ṣọ̀gá wo. ṣọ̀gá kan náà. it's the one pulling out right now. Suspect cited as our current log. Alpha team, you there? Yes, in a in a ash color Venza. Hey, go, go, go. Let's go. Plate number Delta Oscar Tango. Yes, rendezvous at your location. Rendezvous at your location. Yes, please. We're en route. Delta team en route. Greta, Infosys, an officer. An officer is down too. Oh, ẹ tètè máa ọ̀gá ní kí máa bọ̀ nísinsìnyí ẹ máa bọ̀ right away. okay okay okay okay come out we'll, we'll, we'll take this one. Good afternoon. Ṣẹ̀san orúkọ mi. Olúfúntọ́ lórúkọ mi. Ó dá mi lójú pé o tí kò nínú ṣọ́ọ̀kì tó ṣe lánàá pẹ̀lú boyfriend ẹ̀. Well, ká ní pé o ti cooperate pẹ̀lú wa tí o lọ engage wa ní shootout yẹn kò ní di nǹkan tí ó máa pàdánù ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ìwọ tó wà láyé tó wà láyé torí pé ó nídìí kan tàbí òmíràn tó bá help wa àánú máa help ẹ. okay. double sure ó máa ní àwọn nǹkan bíi méjì mẹ́ta kan tí mo lè ṣe fún ẹ gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́. mo ka statement tó kàn mo rí i pé o kọ síbẹ̀ pé o mọ boyfriend ẹ dáadáa. yes hmm. mo mọ olùṣọ́gà dáadáa. okay so o mọ̀ pé olè ló ń jà ó dẹ̀ tún ní ìbọn báwo ṣe ń kọ̀. rárá o rárá o olùṣọ́gà kì í ṣọlẹ̀ o olùṣọ́gà kì í ṣọlẹ̀ o kò ń ṣọlẹ̀ kò ń jalè kò dẹ̀ ṣàpàyàn. kò kí ń ṣọlẹ̀ at all. àmọ́ níbọn àbí. fúnra ẹ ló kọ statement yẹn àbí kò dẹ̀ sọ́nú ẹ̀ pé mọ̀ dáadáa mọ̀ṣẹ́ tó ń ṣe. burúkú change ló sọ fún mi pé òun bá ṣiṣẹ́. burúkú what? Oh. ṣáwọn burúkú change náà ti ń lò bọ̀ ni. young lady me ò ní táìmù mọ̀ wọ́n tó máa mi pa fún now tell me ibo làwọn yòókù yìí wà àwọn nǹkan tẹ́ ń jí báwo lẹ ṣe ń ṣe wọ́n àwọn owó tẹ́ kó ibo lẹ kó wọn pamọ́ sí àwọn nǹkan oníkan tẹ́ ń gbà ibo lẹ ń tà wọ́n sí. mi lóṣù ni. ṣùgbọ́n boyfriend ẹ̀ ń jalè ẹ̀dẹ̀jọ́ náwó ẹ̀. Don't talk. I'm licensed to kill. Mi ò jọ lè ejò ìgbà mi gbọ́ mi. ṣẹlẹ̀ mo rò pé èèyàn ní ẹ̀mí mi ò mọ̀ pé ẹranko lásán lásán ni tó bá fẹ́ kí n tú tẹ̀mí ẹranko I will definitely treat you like one tó bá máa fi di àrọ́lá tí n bá hàn ní ọmọ fáwọn tó máa dé pẹ̀lú àwọn tó mọ̀ wọ́n á rí ẹ bá sọ àwọn tí ò mọ̀ ẹ á rí ẹ á bá ẹ kà á mú. Ọ̀tá ò mọ̀ wọ́n mẹ́sẹ̀ o kẹlẹ́dà wa máa máa tí ní síbẹ̀ o ẹ̀ṣẹ̀ tá ò mọ̀ wọ́n mẹ̀sẹ̀ o orí ẹni màá ni o ló kó nìyàn o. with my years of experience pẹ̀lú gbogbo àlàyé tẹ́ ṣe sílẹ̀ yìí kò kí n ṣe pé àbúrò yín ṣe nǹkan tẹ́ ló ṣe yẹn bẹ́ẹ̀ ni um, to me ó dàbí pé ẹ ti wà too strict on her ìbẹ̀rù yẹn ló jẹ́ kó lè má máa bá yín sọ̀rọ̀ kankan. Hmm. in fact ara ìjọ tó rò sílẹ̀ fún mi nìyẹn. <laughs> and. Mm. Sherry, Okoyin on the other hand is a good listener Okoyin yín fa àbúrò yín mọ́ra so that a lè máa gbọ́ gbogbo àwọn nǹkan tó ní láti sọ èyí tí ò lè sọ fẹ́yìn bẹ́ẹ̀ ni àbúrò yín ò lè ṣe nǹkan tẹ́ ló ṣe yẹn because ìfẹ́ tàbúrò yín ní sí yín ó pọ̀ gan-an on the other side àwọn wọn lè take advantage of that situation ṣe mọ̀ pé pity game emotion ló máa ń bá ṣiṣẹ́ tọkọ yín bá dẹ̀ lọ seduce ẹ̀ she may fall at the end of the day mi ò sọ pé àbúrò yín lè ṣe o. really Ben? ah, in fact àyà mi ń já. ẹ̀yin ni kẹfà àbúrò yín múra ẹ dẹrálẹ̀ díẹ̀ fún un a lè feel free láti máa bá yín sọ̀rọ̀ a lè rí yín bí companion a rí yín bí best friend hmm. that way ẹ ti break barrier àti closeness tó wà láàárín òun àtọkọ yín so everything tó bá ní láti sọ ẹ̀yin la máa sọ fún. you do have a point there i will try to work on that na one cotton ashes what if tí n bá ní kí àbúrò mi kó yẹra fún wa kí lè fi. Eh, ó lè work ó dẹ̀ lè má work because tọkọ yín bá mọ location tábúrò yín wà <laughs> wọ́n máa wá lọ síbẹ̀ o but tán bá mọ location yẹn which i doubt ó yẹ possible mi èrò pé ó possible in that way ọkọ yín máa padà wá lọ. Hmm. mi ò ní parọ́ fún yín àyà mi ń já ẹ̀rù ń bà mí. <laughs> no no no it's nothing to be scared of ẹ̀yin ní kẹ́túrà lẹ̀ fàbúrò hmm. ẹ̀ reduce ẹ̀ don't be too strict on her she needs someone to talk to. Hmm so nǹkan tẹ bá wá decide sí ẹ jẹ́ kí n mọ̀ ṣe get so màá lè mọ bẹ ṣe máa go about it. kò sí wàhálà ẹ ṣe gan-an. <laughs> no never mention all right kẹ́ take care ara yín bye. bye. calm down Wobi. bí ṣé wọn kó bìrìn lèmi tí mo bẹ sọ̀rọ̀ You understand love ee eh, ìfẹ́ gan-an ṣọ́rọ̀ ọ̀fẹ́ tá à ń sọ kò sẹ́ni téèyàn lè lọ agbóba o kidnapper o pẹ́títì fún èèyàn gidi o if you mago and when you are in love kò sí nǹkan tí èèyàn ò lè ṣe fẹ́ni tí èèyàn bá love my dear i understand you ojú mi dandan tó bá ń bá gbogbo ìṣe anything tó bá jẹ́ pé omi ibi tó ń kó wọ̀ pamọ́ sí abú màmú tó ń fún ní ìbùn abú ń kó wọ̀ pamọ́ sọ́wọ́ ẹ̀ lókè yìí. I'm the only friend you have right now. So you can minimum sentence to Andrew Bakari is twenty one years. She and Mojo jọ I can get you out of this. Talk to me. Talk to me. You're mọ ọmọ kankan. Bóyá o understand nǹkan tí mo bẹ̀ sọ. Do you know that the person in charge of your case, ìyẹn Detective Daniel, ṣé kò sí nílé ńsìn? Tó bá mọ record Daniel, wàá mọ̀ pé ó ready láti prosecute ọ̀rọ̀ yìí to the very last. He will bring the full weight of the law on you. But èmi mo wà in charge báyìí. Daniel to travel. Only reduce sentence Only reduce sentence In fact, kò ní jọ kó jìyà rárá. Mi ò mọ kọ̀ọ̀kan. Sweetheart, you, you can talk to me. Mi ò mọ kọ̀ọ̀kan. Mi ò mọ kọ̀ọ̀kan, mi ò kí ń ṣọlẹ̀. Ẹ̀ṣẹ̀ ta ò mọ wọ́n mẹ́sẹ̀ o kẹlẹ́dà wa máa máa tí ní síbẹ̀ o ẹ̀ṣẹ̀ tá ò mọ̀ wọ́n mẹ̀sẹ̀ o orí ẹni màá ni o ló lè kó nìyàn o. um ọmọ nǹkan tí mo observe ṣá. kí ni the final stage investigation wà láwa Mm-hmm. And from all indications, lady Itamui, she doesn't know anything about this guy's thing. Apparently, ó kàn wá unfortunate ni. Àmì mm. um, sí mi nífẹ̀ẹ́ ká conclude Whatever tó bá fail, a fẹ́ ká fi iṣẹ́ yẹn lẹ̀ fún àwọn tó wà ní court. Come inside. Iṣẹ́ tí wàá ní káwá ti mú wọn ká hand over àwọn fàdájọ́ trust me ẹni tó ní kéèsì gbogbo ti insist me. I gbọ́dọ̀ prosecute ẹ̀ so what are we talking about. I don't see anything worth prosecuting nǹkan má kò máa waste waste taxpayers money now. my dear stick to your duty jẹ́ káwọn judge kí wọ́n decide alright. mo n kàn sọ observation mi fún Hmm. that's all. Anyway. Um, Say. ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ ẹ̀gún ló yí ká pẹ̀lú ṣoṣọ ariwo ń ṣẹ̀ṣọ́. kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run o igbe irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ bí àbí irú nǹkan báyìí kàyéfì ni àbí àìrí nǹkan báyìí rí wọ́n fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni o because kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí ní ayé as in kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run àwọn nǹkan tó sì máa ṣẹlẹ̀ lọ́la lọ́la lọ́la babe ó ti ṣẹlẹ̀ rí reoccurrence event ni gbogbo ẹ̀ ó kàn yí báyé yí báyìí ni so dára ẹ dára ẹ nù ah, ọlọ́run ti ṣe a ti lọ síbi tá a máa lọ a dẹ̀ ti dé padà nìyẹn pick up the pieces of your life as in life continues nobody is dying. Ah, hey. Just like that. Just like that, Shotimo. How many years of my life tí mo waste? Fún nǹkan tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀. fún nǹkan tó mọwọ́ tó mọsẹ̀ fún nǹkan tó mọwọ́ tó mẹsẹ̀ <laughs> wọ́n àtẹni tó mọwọ́ àtẹni tó mẹsẹ̀ àtẹni tó mọ̀ kankan pa ẹ̀ àtẹni tí ò mọ̀ kankan pa ẹ̀ ẹ̀wọ̀n kan náà lájọ lọ a ti dé my point is ṣóyè láìfẹ́ tó wé ìsìn ẹ̀ kò tí nǹkan kan tó fẹ́ mú padà wá ju pé kí wọ́n gan kò brace ara ẹ̀ up ṣóyè nǹkan tó ṣe kò tí nǹkan tó ṣe ilé ayé yìí tí ò ṣe pé ọlọ́run fi help èèyàn ni bẹ́ẹ̀ yìí ò ṣe lọ́rọ̀ ilé ayé yìí tápàtà ẹ̀ ti kú ńkọ́ ṣé fí máa ń bẹ̀rẹ̀ kó máa sọ nǹkan tó ń sọ yìí ni. so kò jára ẹ and that is the more reason tí mo fi mú wá sí bíbáyìí see this is my house èmi nìkan ni mò ń gbé bíbáyìí. so ilé ni ilé ẹ o torí ilé ìwé ṣe wà yìí mo inherit ẹ ni ìgbà tẹ́mi dẹ̀ wò pé kí n bọ́ sí street you know pé mi ti ẹ̀fẹ̀ wálé máa bí pé ogún yẹn kò sí nǹkan tó jẹ́ lójú mi ṣé ìgbà tí tá dẹ̀ nà mí sí ṣé mi padà sílé jẹ́ kájọ wà ń bíbáyìí kájọ túnjọ máa rọ̀ ọ̀fẹ́ everything will be fine you understand. àti wáyé ẹni kò ṣẹyẹ ẹlẹ́dùnwá. so kí ni mo fẹ́ fàyè mi ṣe sí. a million and one thing. a million and one thing. of course. ní òhò ó ṣe kíni ojú ẹ̀sìn kíkíní tì mi mọ̀ ṣẹ́tẹ̀ ìkọ́ mi gbà mi mọ̀ ṣẹ́tẹ̀ ìṣe mi mọ̀ kókó yín ọmọ ṣe kíni tó ṣe nítorí gbọ́n kiri mẹ́tọ̀ ṣe fáìn tó nǹkan tó ẹ̀kọ́ ṣe kó pín ẹ̀ kókó wo ṣe pẹ̀wé jáde ó ṣe pẹ̀wé jáde ìwọ náà wọ́n tó kápá tiẹ̀ máa jábọ́ iye orí ẹ̀dà orí ẹ̀dà ah. ẹ ti yọ jẹ ẹ ti yọ jẹ ṣé ìyá tiẹ̀ olórí tó bórí ẹni ẹlẹ́ni tó bẹ dànù fẹ́wú kò pápákùnrin ní tí wọ́n máa fún àti kọ́ máa fún kọ́ máa fún kọ́dà ọkùnrin bá mi gbé orin bí ni gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ onírànù ránṣẹ́ jóni wọ́n wà tó wòye jẹ́ kó bàtẹ́ pàdé pàjẹ́ ni mi. ní ọjọ́ wa ti ń ṣe tí wọ́n bá wọn bí tí wọ́n bá sọ̀rọ̀ adébẹ̀rẹ̀ pé ìwà àti tèmi yóò dá wọ́n máa máa jókòó ní àwọn sọ̀rọ̀ mi lẹ́yìn gbàdébà ó burú ó dẹ̀ fẹ́ mi jẹ́ burú jẹ́ kí n burú ó bẹ́tà kó pè mí pé mo burú ju kọ́ ni mo ń jalè lọ ìyẹn ò dáa. ìyá bá mi tààkẹ́ sódà ìwọ náà fojú sí i ẹ máa ti yá aṣọ náà. àwọn ẹ̀ tó ṣe hùn nínú yín wà lálẹ́ kóra yín sí torí tí ìwọ̀n ó ṣe ọwọ́ lọ́dọ̀ ọmọ kọ́kọ́ ṣe ní ìrànà aṣọ tó fàyìn tó tó yìí kó má lè ṣe ohun rẹ̀ fítìnì ẹlẹ́sùn ṣe jáde yìí hmm. kò sí tó mọ̀ ṣe kó gbé kó gbé kó má ta padà eh, eh, eh, kiri ó ṣe kọ́nà ah, ó ṣe kọ́nà kí ló dé tó fi ṣe kọ́nà dámi ló ṣe hairdresser ni ẹ àbí makeup artist ní ẹtọ́ ìbàdàn ìjọ kí ló tó ṣe kọ́nà sọ́wọ́ ọ̀gá ẹ̀ ṣe kọ́nà wọn náà ṣe kọ́nà sọ́wọ́ jọ èmi tí mo jọ rẹ ọ̀gá yín orí kan lọ́wọ́ mi dámi lóhùn ṣé jọ mọ̀ àwọn aṣọ tẹ̀ ẹ̀rọ wọ̀nyí wọ́n ṣe wọ́n tó bá delicate tó lórí nẹ́ẹ̀tì rẹ̀ wàá fi kọ́ aṣọ àyà òkú ọ̀bọ yà dágbọ̀n ọkọ̀ ọ̀rọ̀ yóò yóò tí ọ̀ ayé mi bí báyìí kò wá pàwọ̀ yé mi kí ló dé tó rọ̀jú mọ́ mi ṣé mo ti sọ̀rọ̀ jù ní ẹ kí ló dé tó ṣojú mọ́ mi ṣé kí n má sọ̀rọ̀ ni kí ni mo ṣe tí ò dáa kò sí kò sí. àjùjọ́ ọ̀dọ́ bá bìnrin jàn torí ẹ náà ṣé ó ṣe kan àbí kò ṣe kan ó ṣe ọmọ pin aṣọ dada àbí kò pin aṣọ dada ẹ kí ni mo aṣọ tí o dá tó fẹ́ sọ mí lẹ́nu ẹ ẹ lórí burúkú kan náà ọlọ́run ò lè fọ ẹṣẹ olùgbọ́n kan bí jẹ́sí bẹ́ẹ̀lì jẹ́sí bẹ́ẹ̀lì gbọ́kọ̀gbọ́kọ̀ aṣẹ́wó ni ọlọ́run ò ní fọ ẹṣẹ kò lè wọ́ọ̀kì bí báyìí. kí what ah ok ṣó pé ó dà kò ní. kò kúkú sí nǹkan tó ṣe ilé ìjọba bí o. ẹgbẹ́ kìíní bọ́ta. rọra rọra ò lọ adjust bó ṣe sọ yẹn ṣùgbọ́n. a ti sọ̀rọ̀ jù ọ̀rọ̀ tí mo sọ yẹn lè gbé ṣubú. mi láìkẹ́ ọ má bá àwọn ọmọ mi jẹ́ ká jọ pa lọ́pọ̀ ká bá àwọn ọmọ má sọ mí lẹ́nu bó ṣe ń ṣe ìwádìí kò mọ hate wọn ni mi ìdá hate wọn bínú mi ṣe rí ni mo ṣe ń react bínú mi ṣe rí ni tí bá ti sọ tinú mi ò tún tọ́ síbẹ̀ nìyẹn. àyè ó ti tọ́ ah! ó ti yé mi. kẹ́tẹ́ pa tí wọ́n ti kọ́ bá mú ìdòlú ẹ̀jẹ̀ jáde. mo fẹ́ mo fẹ́ lọ ṣẹ́wó. ọ̀rẹ́ mi kan tó ṣá fúráfúrá báyìí. wo jẹ́ kí n pọ̀ kọ́ lára àwọn ọmọ ẹ̀kọ́ wa lọ́bẹ̀ ṣe. àwọn ọmọ mi ni. ní kí ni? sáwọn ti dìrín eléyìí tó gbọ́n jáde ń sìn ah. bí ó di àti eléyìí tó tọ́ ogbe kaná. ẹ ó dẹ̀ mọ iṣẹ́ jẹ o. <laughs> ti yé mi kò sí wàhálà. èwo ni wàá mú wa. torí mo ní wọn lọ́wọ́ lóríṣiríṣi. kódà mo ní wọn ní báǹkì kan papọ̀. mẹ́fà ṣe. méjì ló máa ń ṣe dọ́là fún mi méjì ló ń ṣe pound fún mi méjì ló ń ṣe euro fún mi any one of them tí wàá gbà wọn lágbo ń sin wọn adébí. èwo ni wàá mú wa fẹ́ mi báyìí. Ah, kí ló ṣe lè màdàmú ah, àbí jẹ́ ìwọ òdì. físíìsì ló ṣe lọ́wọ́ ń ta ẹ̀ jẹ́ ṣe kí aṣọ òkú mọ̀ ní wàhálà. Ah, jọ kí ni problem ó máa yẹn nà. ìwọ̀n problem ẹ̀ ò bọ̀ wọ́n ṣàtètè rán nǹkan tó máa rán kó má rìn sí i. iṣẹ́ jàre. òótọ́ ọ̀rọ̀ ní àyẹ̀ ń bá wa sọ ká lè jẹ̀rà mọ́ṣẹ́ wa. yẹnu lákèjà rẹ jẹ̀rà mọ́ṣẹ́ má jára mọ́ ìkí òṣì. ṣe rí gbogbo yín ẹ kàn bẹ̀rẹ̀ ń sọ̀rọ̀ mọ́ màá yẹn. ọmọ òun tẹ́lẹ̀ ṣe sí mo ṣe sí mi. Hmm, ẹ̀rọ náà ó ṣe máa rí. ṣó ti gbàgbé pọ́nmọ wọ́ọ̀dù kan náà nìyí ni àbúrò rí pé bákan náà lẹ ṣe jọ rí. Ah, ah. kí ló ní ìbàdàn bá ń gbà ṣọjọ́. láàrin ní òbí náà yìnyín ìyẹn ní òwò yìí mi náà ìyẹn ní ẹlẹ́dẹ́ òkè. ẹ dúró náà ta ló tọ̀. 那当然是，那你晚上晚上夜的酒，明天的牛杂酒。ẹ tún padà tán wèrè ó ga o. What a sad story. Bẹ̀lẹ̀ dídí dídí dídí dídí. Ẹ ṣeun thank you ma. i'm really very sorry nípa sad story. kí ló dé kí ló fa sorry hey eh, no why are you sorry hey, eh, why do you have to be sorry why must you be sorry lórí ọ̀rọ̀ tó wà ah! Ah! lẹ́yìn ah sorry. ẹ gbẹ̀lẹ̀ ah nìkan sọ ilé ẹ̀dẹ̀ ń dùn ẹ jọ̀ọ́ torí ọlọ́ọ̀ ṣáà ọlọ́run ẹ̀ ń ṣe eh, ẹ níbi tẹ́tí rìnrìn kúrìkiri tẹ́rìn rìn gbèrègbèrè láwọn ọrùn yín amadu yín dẹni tójú bọ̀ ọ̀pọ̀ káàkiri tó fi di pọ̀ orin ìdẹ́gbẹ̀gbẹ̀ ẹ̀wọ̀n ó wá débi tó wá ń tójú mẹ́nẹ́mẹ́nẹ́ ọ̀sán kó sọ́ọ̀rì wọ́n ní kó sọ́ọ̀rì wọ́n náà níwọ̀n náà dẹ̀ dúró de farabalẹ̀ dáhùn. ọ̀rẹ́ mi torí Ọlọ́run ṣé bó ṣáà gbọ́ gbogbo ẹjọ́ tó rò kalẹ̀ she said she knows nothing about it. Hmm. Hmm. you are so naive. ah sọ́run èèyàn tó ṣì gọ̀ báyìí wà lé ayé ọlọ́run ẹ̀yẹ́ mi o ẹ má bínú mo fi sọ̀rọ̀ ní mo fi sọ̀rọ̀ ẹgbẹ́ ẹ má bínú ẹ̀jẹ̀ ẹ ní ẹ̀wọ̀n pa ẹ̀ ọ̀rẹ́ mm. ẹ̀wọ̀n kan kan tó dànù ẹ̀sùn lè yìí ó lè ní amọ̀rú yín amọ̀rú yín onírànà oníjẹkújẹ olè àfikọ́ yín kú tàbí aṣọ aṣẹ́wó ọmọ Ghana amọ̀rú yín ọ̀rẹ́ ìlú ẹni gèlèmọ̀gèlèmọ̀ tó ti tó bá ti fi twenty twenty naira tán yín tó fi ń tọ̀ yín kiri tó ra ice cream fún yín tó jọ vanilla mọ́ mọ́ strawberry mọ́ banana mọ́ gbogbo ẹ̀ mọ́ chocolate tó fi toppings dé lórí fún yín ẹ̀ lọ́pọ̀lọ́ kọ̀ọ̀kan mọ́ kò sí kò tó lè fi tọ̀ yín. ohun tẹ̀lé ọkùnrin ò mọṣẹ́ tó ń ṣe òwò délédélé òwò oríire wèrè káàkiri wọ́n á ju ẹsẹ̀ wọn tọ̀ wá wá ń ṣojú mẹ́lẹ́mẹ́lẹ́ àbòsí bíbá yìí oníṣekúṣe aṣẹ́wó olè ọmọ Ghana fún ewu àti àbíyọ. Ah, um, wo my dear ṣorí lẹ́yìn gbogbo nǹkan tó ti sọ and I've decided wípé pay my ẹ níṣẹ́ mi. <laughs> thank you ma thank you so much ma. ẹ so bá ní mind mo ná accommodation fáwọn staff mi. Okay, ma. We're not there free That's my baby on sale. To bá tún sọ wípé. Ah, ah ah thank you ma it's okay it's okay thank you thank you ma. company to the house o. ìwé ló ní ilé ẹ going to go sọ kó fi dá ó kọ̀ wíwá sí ìbàyí tèmi máa ní limitation bẹ́ẹ̀ ni torí mi lè máa wá sí ìbàyí kí n gbé báàgì sílẹ̀ àfi fẹ́wú torí bó ṣe wà magnet wà lára ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan àwọn alẹ̀mọ́ ni kò ń tán lára bàbá kó má kú dànsákì èèyàn lè lọ sẹ́wọ̀n kí èrò mọ́ máa rùn lára ẹ̀ kò possible kéèyàn gba ilé ìyá jẹ wàá jìbá dùn bẹ́ẹ̀ eh, bẹ́ẹ̀ ni eh, mo sọ. kò tó yẹn that is all right you see as for me i have made up my mind and i have made my decisions okay hmm. ó máa ma ṣiṣẹ́ pẹ̀lú májá máa lọ sí factory máa ránṣẹ́ pẹ̀lú that eh, before you go I want you to see me as your mother, okay? Thank you. Ṣòdẹ̀rẹ́ àwọn tó this is your second mother. Iye gbẹ́mọ iye ọmọ tó bí. Màá lọ tẹ̀. Ṣé ẹ̀dẹ̀ máa lọ? Ṣé ẹ̀dẹ̀ máa lọ kẹjẹ́ ká lè sọ̀rọ̀? Ká sọ nǹkan táwa bí wàá sọ. Kàyékàyé wo lẹ̀ kiri? Kí ló máa ń ṣe yẹn náà? Afojúsọ, àfimúsọ, àfimúsọ irọ́ the same thing ṣáà ni kí ló máa ń ṣe mo ti máa sọ fún ẹ pé tí ẹ máa try láti máa wà accommodating once a while. kí ni mo ṣe. ṣé gbogbo nǹkan ló yẹ kí o máa fẹnu sọ ni o tẹ má ìlójú olóró kí ló ń ṣe é. wọ́n kí lè tẹ̀yìn ọmọ èèyàn níbẹ̀rù ọlọ́ba ṣé kí n máa parọ́ ni ṣé kí n máa parọ́ ni ṣé ó da gbogbo nǹkan tó sọ kalẹ̀ gbogbo tí mo sọ kalẹ̀ ẹ̀wọ̀n ni rọ́ọ̀mẹ̀ ẹ̀wọ̀n ni rọ́ọ̀mẹ̀ ọlọ́run gan ò fẹ́ hypocrisy mi ìdẹ̀lẹ̀ lọ sínú náà mi ìdẹ̀lẹ̀ lọ sọ̀rọ̀ àpáàdì hmm. tó ọlọ́run sọ pé hypocrisy èmi ò lè lọ sẹ́wọ̀n tó tẹ́ ṣe nítorí eléyìí. ṣé o mọ̀ pé at times ọ̀rọ̀ ẹnu lásán bá ó máa ń dùn èèyàn ju pé kí wọ́n nà physically lọ. ẹ jọba bínú kí ni mo sọ tí ò dánú gbogbo tó wà nílẹ̀ fóun fúnra rẹ̀ ò fẹnu ẹ̀ sọ́n sí pé òun tẹ̀ wọ́n dé ni. àló ti pọ̀ jù kí ló ń ṣe ẹ ọ̀rọ̀ máa ń pààyàn ń gbà mí ó ti pọ̀ jù ó ṣàgbọ́ pé kì í ṣe fọ́ọ̀tẹ̀ ẹ má bínú àní sọ̀rọ̀ ọmọ tó máa pa wọ́n. ṣé ká lè sọ ọkọ tá a fẹ́ báwo ti bẹ̀rẹ̀. bẹ́rẹ̀ àyẹ̀ máa ṣe jàre máa wọ̀ ọ́ ọmọ kò wọ́n ju five five péré wo màá bẹ fi gbẹ́ style kan wọn á gbà. àbíjàre <laughs> ọ̀rẹ́ mi ìwọ ló tún ṣe eléyìí láyé àwọn náà inconvenient. kí ni hip yìí? hip. ṣóòtù ríran ni. Ah, mo ń wọ ọ̀gá. forty. forty. Okay. Ọ̀gá dúró nígbà ìpín fún ọtí tí lù. Ah. Ó dà pọ̀ ní ìdìgún ẹ̀. Ẹjọ́ ẹ̀kọ́, ìyá tó wá jọ́ tó wá ti gẹ pátì ìbọn máa ya ọpọlọ ẹ̀wọ̀n Ṣé forty three ò wá yàtọ̀ sí forty four? Ó yà mí lẹ́nu lọ sùkúl. Bó ṣe ń wò. Yóò dẹ̀ máa wọ tíṣẹ̀ mìíràn tó lọ sùkúl. Bóyá torí kò yára kó náà ló wá fẹ́ kún. mo kọ́ tó ń ṣe ní láti bá wọn lọ. ó dùn. ẹ dúró lọ yóò ṣe yàrá ṣé wọn ò ṣe. wọ́n ṣàtẹ̀ máa fọ̀ hàndì yìí jù jọ tó yọ lọ ìyẹn owó ló lè bàrú ìyá yìí ń ṣiṣẹ́ kò pọ́sibú náà kò sẹ́ni tó lè tọ́ lọ rí ètè kí èèyàn máa tún wá tó báyẹn náà wà ní kó máa ṣiṣẹ́ ìwọ̀n burú ṣé eh, wo ló fẹ́ kó ṣe. Eh, eh, kẹ́ni wàá máa wò ó ìyá yìí wọ́n ní àwọn ọmọ tó wà òkè gan o. akíkà. wúlẹ̀. national association of europe. ṣé bí ẹ̀ náà wà. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ kó bá rọrùn àwọn ọmọ ìyá yìí tó wà láàbọ̀ tó tó sì. ó kéré jù lóṣù kí n má gbèbù wọ́n máa máa send to ten million naira. bàbá mi fẹ́ ojú bàbá mi fẹ́ ojú bàbá mi fẹ́. Thank jáde. Mo ń jáde náà. Lọ sí wo? Wẹ́ orí nìkan ló mọ ibi tẹ́sẹ̀ ń rí. Ibi tẹ́sẹ̀ mi bá ti mú mi dé ni mò ń lọ báyìí. Oh, so no destination. Wà á jí làárọ̀, wà á wẹ̀, wà á múra. Àwa béèrè pé bo ló ń lọ, wà á lórí ló mọ ibi tẹ́sẹ̀ ń rí. Kí ló dé? kí ló ń wá kiri kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó máa rìn kiri ó máa rìn kiri láàárọ̀ máa rìn kiri lọ́sàn-án máa rìn kiri lálẹ́ kí ló dé kí ló tó fi ń sound báyìí eh, ṣe bí àwọn Yorùbá ló sọ wípé orí ìrìn báyìí lórí wà ṣe bó rí ìrìn ni wọ́n ti kórè títí ẹ ibi tó ti rìn káàkiri ló ti kọ́ mi sí Sọlájídé àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n dẹ̀ gbà ẹ́ tọwọ́ tẹsẹ̀ wọ́n help ẹ̀ so kí ló wá fún ẹ láṣọ àǹsí pé èmi náà mi ò ní bá oore pàdé lórí ìrìn. okay this is it ṣorí nǹkan tó bá jọra ló fi ń eh. wéra èmi ní motive tí mo fi ń bọ̀ tánú ilé tí mo fi pàdé Mrs. Ọlájídé what is your own motive kí ni motive tó fi ń bọ̀ tánú ilé every now and then Concave. Mm-hmm. Anyway, nǹkan tèmi mọ̀ ni wípé nǹkan tí mò ń wá orí ìrìn ni màá ti rí. So jẹ́ kí n tètè máa lọ. Ah. Màá rí ẹ later. Àjí ń ra, wọṣọ, wẹ̀, kunjú, kó ètè, ibo ló dà, kò sí. No destination. It's your choice. ẹjọ́ má disappoint mi o torí assurance mo ní nínú iṣẹ́ ni mo ṣe gbáṣọ mi wá o bẹ́ẹ̀dẹ̀ mo fẹ́ bá aṣọ mi ṣe o ẹjọ́ o. ẹgbẹ́ yìí náà ti mọṣẹ́ wa tẹ́lẹ̀ ẹ má worry kò sí problem by next weekend gbogbo aṣọ yìí máa ready next weekend Ben. next weekend Ben. mama disappoint me láyé adúpẹ́ ẹ ṣe ok ẹ ṣe o thanks for patronage ẹ ṣe hmm. my dear ah ọ̀rẹ́ mi àpẹlẹ. oorun tó wà ń ta yìí. ẹyọ. scorching. ṣé rò pọ̀ púpọ̀ ní bank ṣá. kò rí lè pọ̀ náà ó kà gbóhùn yẹn àfìgbà tí ẹ pọ́ lọ́hún sọ pé ẹṣẹ́ yìí yẹn ti pọ̀ ju kí òṣùra ṣé òun àpáàdì díẹ̀ kárí sampo ká lè mọ fílìmù yẹn. bẹ́ẹ̀ tí ẹ rí asọ́jọ ah. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wọ́n wọ́n tiẹ̀ wá lọ sínú ọ́fíìsì kó lọ mú ATM mi. kó wá lọ fi gbowó wá ní bank so that because mo mọ̀ pé ò ní cash lọ́wọ́ mọ́ ṣùgbọ́n. kí ni kí ni nǹkan tó sọ́ọ́ sí. ó ò fún tán mo ní kó wá lọ mẹ́tì ẹ̀mí kó lọ fi bá mi gba owó ní bá. kí ta ni lọ mẹ́tì ẹ̀mí. fún tán. lọ́rọ̀ gbọ́ kò lọ́rọ̀ gbọ́ kò lọ́rọ̀ àwọn máa sọ títí wa fún ẹ bó kí ló dé torí báyìí torí ọlọ́run eh, your ninety is out of this world eh, jọ torí ọlọ́run ta ló ń fẹ́ràn lọ sí báńkì. fún tán ni náà kí ló dé. fún tán ni wọn fẹ́ràn lọ sí ah, kí ló dé torí báyìí torí ọlọ́run kí ló dé jọ ọmọ àgbàlá tì. Eh, mi sábà ń gbà láti because of oh, network you know. owó pọ̀ owó ti pọ̀ ju tó bá ti pọ̀ ju lákàtúntì yọ ẹ̀ lè mọ̀ tó bá fi withdraw owó náà àkáǹtì yìí tán ẹ̀ lè mọ̀. bóbí ìṣẹ̀ṣẹ̀ máa rán lọ bank náà. o oh, ìṣẹ̀ṣẹ̀ máa rán lọ bank ẹjọ́ má bínú ojú ibi bẹ́ẹ̀ kọ́ ni mo gbà lọ sí bank fúnra mi sí bọ́ọ̀rùn ṣe pọ̀ tó ń ta yẹn tí mo kó káàṣì báyìí lójú ẹ̀ tí mo lọ sí bank tí mo lọ sanwó síbẹ̀ ojú ẹ̀kọ́ mi ìṣe ọlọ́kọ̀ọ́kan nu wọn lọ ẹ eh, ìwọ nìyẹn ṣùgbọ́n pé mi trust wọn. ee eh, the last time tí mo wá bí kan tí mo ní fẹ́ lọ ṣẹ́wó jẹ́ dọ́là tó ló fẹ́ràn wọn lọ ṣé mo gbà ṣé owó wáyọ̀ tó máa rán ò wá rí ló bá jẹ́ eléyìí eléyìí tẹ̀wọ̀dé kí ni jẹ́ kí mo ìwà yẹn kí ni tó gbé sọ́run yẹn mágínẹ́ẹ̀tì ni bẹ́ẹ̀ ni tó bá ṣọ́ra gbogbo nǹkan tó wà níbẹ̀ ni lọ́ọ́ máa fi mágínẹ́ẹ̀tì yẹn múlẹ̀ kọ̀ọ̀kan gbogbo rẹ̀ mágínẹ́ẹ̀tì. má wọrí ṣé mo kí wọ́n slow ah. ṣé mo kí wọ́n slow èmi èmi torí nítorí ẹ̀yìn tẹ̀sí tó bá lọ́nà ṣe fi àwa panachap báyìí lọ́nà ṣe fi wá kẹ́yìn tóbi ò wá ní lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀ ọlọ́ọ̀ wá ní jẹ́ kí àwọn wèrè kan kó wọ́n mú iléeṣẹ́ ìkọ́dàrúmọ̀ ẹ lórí kó lè wọ́ọ̀kì. o ṣe ọ̀rẹ́ mi mo ti gbọ́ èmi náà màá mi màá já ṣé mo jà ní mi ìjà mi ìrìn bàdá ni ṣùgbọ́n àti ẹ lọ́sẹ̀ ẹ ti ẹ̀rọ kan ọ̀bá ọ tí o bá kúrò nínú ṣọ́ọ̀pù yìí tó bá kọ̀ tiẹ̀ ṣe ṣì tẹ́ta ikú ni kì í ṣàrùn. kí ló sọ fún òun pọ̀ nta jẹ́ kí n rán lọ. ọmọ wọlé kó má lọ. ẹ yà á ti ẹ náà lọ́wọ́ ẹ gbé sílẹ̀ kò sí tọ́jọ́. wo ṣùgbọ́n mi mọ fóònù mi wá ń bẹ̀ yẹn. fóònù yẹn ni fóònù yẹn nìkan ni kò fún ọ fóònù nìkan ni kò fún ọ lè. but kí ló kí ló máa ń ṣe ìwọ ẹ kò kò lè tó gbogbo eléyìí kí ló máa ń ṣe ẹ báyìí kí ló máa ń ṣe ẹ báyìí ẹ gbogbo ẹ ṣe wá ṣá pàápàá báyìí. ẹ ẹ ẹ ẹ ẹ ẹnùmí yá yọjá mi ẹyẹ ẹyẹ yọ máa lò ìwà ìjọ ya. nùmí yá nùmí yá yọ máa lẹ́yìn yọ ní àyíkí mi ya. tó lẹ́nu mi ẹnùmí yá yọjá mi ẹlẹ́ni òkú ní ìbàdí ẹyẹ òní ẹnu òní tòbí lókì. torí bòní tí rí bòní ṣe wá dé lẹ́rù tàjí ló ṣe wá dé ọkọ ẹni báyìí ẹ àbí kí ni gbogbo ilé báyìí jẹ́ kó lọ jàre. Hello. Hi. Hi, how are you? Hello. Good evening. Where are you headed? And why are you asking? Well, I want to give you a ride, if you don't mind. Oh, no, thank you. Ah, how dà I pull more ibi Why you? You o. dare in í dárìn This is a very dangerous neighborhood. This is my neighborhood, so I know everywhere ní bíbáyìí. Ṣé wàá wọlé kí n já ilẹ̀? Bíbáyìí dangerous gan For real? Yes. Come on, just hop in, I'll give you a ride, eh? My name is Femi. I am Olafunto. Ọ̀gá iṣẹ́ ìpọ̀. <laughs> Ọmọ ìmọ̀ á fi pín ìrìn sí. Hmm. So you are in love with her? Yes, mom. Hmm. Ever since Timothy ti Abuja dé, tí mo bá ń wo ọmọ yẹn ṣe mi lórí bíi pé mo rò obìnrin Mom, I love her a whole lot. Hey, Daniel, you? you want to sọ pé love obìnrin báyìí. Daniel, yes, this is the very first time Timothy ever gbọ́ lẹ́nu ẹ̀rí pé love obìnrin. Okay and that's beautiful it's good that you know that it is very unlike me to love a girl like that mom ọmọ ilé mo láìkẹ gan eh. Okay, mo love ẹ gan ṣẹlẹ tí mo bá ń wò báyìí ó máa ń kó sínú ọpọlọ mi ó máa dàbí kí n lọ lẹ mọ mọ if you don't do something fast about it máa kó padà wá sílé yìí. Ah, <laughs> eh, but you know that ilé ni ilé ẹ tẹ́lẹ̀ náà. Eh? ìwọ ló kọ owó tó fi òpó ti wà too big or too old to be staying under the same roof with me ìwọ ló lọ <laughs> anyway no problem màá jíṣẹ́ ẹ̀ fún and whatever she says I will let you know. Mom, mm-hmm. whatever she says, Ke. Yes? No, now. Just give her instructions. Oh. Ẹ sọ fún pé ọmọ mi rèé o, máa fẹ́ o. And I'm sure kò ní lè san kankan. No, no, no, no, it doesn't work that way. Make it work. Tell you, tell ẹ bá ṣe bẹ́ẹ̀ ó lè sọ pé òun láìkì mi mo ṣú ọ̀pọ̀ èèyàn gba tèmi tó máa ń wojú mi báyìí ó máa ń ṣe bí ẹni tí kò kàn láìkì mi. ẹ <laughs> <laughs> Ah, Kali, how are you? Fine, sir. Maja. Mo ti prepare gbogbo nǹkan tá a máa need láti ṣe night turn eh, Okay, that's all right. O ṣe. But o lè sọ fún àwọn others pé kán lọ jẹun. Can rest there so that we will get ourselves ready for the night, okay? okay ma. ma ok bẹ́ẹ̀ni ma. all right darling. Okay. Okay. Get the rest though. yes ma. so you are in love with the devil. no please stop no now stop. okay mama i have to go now. okay go. my darling. i know that reminds me ọ̀rẹ́ yín kọ́. ọ̀rẹ́ mi a I'm a Shinja. you two still fight. that one till death do us part. Good. Mom, I love you. Love you too. But I have to go. I love you so much, Mom. Love you, Daddy. Take care of yourself. Hmm? Take okay. Care of yourself. All right. Màrìwò ń ṣẹ̀ṣọ́ lórí lórí ọ̀pẹ. Ẹ̀gún ló yíká pẹ̀lú ṣoṣọ. Màrìwò ń ṣẹ̀ṣọ́. Oh, ni mo wà o. Yeah, so back to our gist. His name is Femi Arugbapuwo. According to him, oh, area Mayfair ló ń gbé. But sincerely, he is cute. He is cute. I am not just into yellow guys. He's cute oh, and he's very, very, very nice. But sincerely, mo she prefer the other guy. Oto <laughs> now, ah ah well well well well well I like him I like him Me only saw sọ òun later on a mama, máa bẹ̀rẹ̀ love it, but it's just likeness it's just likeness but sincerely mo wà confused àwọn méjèèjì but I am surfing. it's easier for me to love the guy than òun but mi ò lè sọ ooo mo ṣáà ní kí n sọ létí ẹni kí ló fi o. Uh, of course, of course, of course, we start from friendship, then see what happens. But me will love it. I won't like him. Ah, I is fine. No, I have told you, the two of them are fine. Benny Sancho, Benny Son. One is just here, one is black. How far now? afapẹ̀lárin kì í bí ẹ by now mi ò expect kó máa ṣe style yẹn mọ́ o eh, ó yẹ kí eh, ìrìn yẹn kó ti fún ẹ lóore tó ń wá ń sìn o mo mọ̀ mo mọ̀ kò sí ní sẹ́lẹ̀ Joyce Joyce ní sùúrù o kì í ṣọmọdé mọ́ o o kì ṣọmọdé mọ́ by now ah mo fẹ́ kó máa fún mi ní good news now ah, ah o understand now jọ̀ọ́ just do something about it ṣùgbọ́n. Joyce, Joyce. All right. Okay, now later. Go take care. Bye. <sighs> Joyce. Yes, come in. Hello. <sighs> Ẹ káàárọ̀ sà fine oh mọ́mí ò lè single. She said ṣé ti wò wọ́n ní fáktírì ṣá. i know mo mọ̀ pé mọ́mí ò sílé ìwọ ni mo wá rí. èmi. yes. ṣé kò sí. lórí ọ̀rọ̀ tí mo bẹ sọ tẹ́lẹ̀ ẹ̀ ọláfúntọ́. yes. i am very serious i love you please. ẹ wo kò lè kò rọrùn fún èèyàn bíi tiyín láti fẹ́ èèyàn bíi tiyín agbófinró lẹ́yìn ex-convict lèmi so kò match. fúntà gbogbo ọ̀rọ̀ tó ń sọ fún mi sí i mọ́mì ti ṣàlàyé ẹ̀ fún mi tẹ́lẹ̀ gbogbo àdìlà ní past tiwa èmi náà ní tèmi you see stop dwelling in the past because nǹkan tó bá ti lọ ti lọ. sórí nǹkan tó ṣẹlẹ̀ sí ń gbà ẹ́ àwọn ọlọ́pàá tán mú ẹ àwọn náà ń ṣiṣẹ́ tiwọn ni ibi tí wọ́n kàn ti kó kú ni pé ó yẹ kó employ service a very sound and competent lawyer so wọ́n á lè jà fún court you see ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ti ní problem pẹ̀lú òfin wọ́n máa ní àmú fẹ́ ṣe wàhálà àmú fẹ́ lọ sílé ẹjọ́ but àìfẹ́ ṣe wàhálà yẹn ló máa ṣe ń fìyà jẹra wọn láì ṣẹ̀ṣẹ̀ kankan nínú explanations tiẹ̀ náà ó fi hàn pé ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ló jìyà ẹ̀ so please just allow me come into your life I pledge to always protect you with all my strength if you allow me. I love you too. I love you. Thank you. <laughs> Thank you. Mom, come on now, Auntie. Auntie, please come. Mom, stop now ẹ̀yin méjèèjì má bínú síra yín mọ́ mi hmm. ma bínú o mi kẹ mi bínú o tí mi bá bínú màá wá sí ìbàyìí ni. mi máa rí téèyàn rò mí hmm, inú mi lè mo ní tí màmá tí màmá máa bínú séèyàn. that's beautiful ẹ má jà mọ́. ó jẹ̀bi ó jẹ̀bi tó rí tèmi òun kálọ̀ rẹ́rìn yìí nírọ́ bí ṣe ti dé báyìí ló ti gbóyin tó ní tó ní ti mísì mi bàjẹ́ ta ló mísè èmi mísè. ẹjọ ẹjọ ẹjọ ìjọ ò lè mi máa tó sinmi píparí ìjà fẹyìn méjèèjì. wọn má dá yẹ lóhun jàre kó ń gbọ́ràn ni àdé ah, ah. máa ṣe tiwa fọlọ́hún eh. máa ṣe tiwa fọlọ́hún eh, inú rẹ mi inú rẹ mi yà gbé mi débi kan jọ kan. ẹ jẹ́ kí n sọ I love you so much. Mm. I love you because you're the best. Thank you, Jerry, my darling. Thank you so much. Uh-uh irú kí ni tùmọ̀ yẹn wo ni the best kí ló ah, fa. o tún gbọ́ o tún is drop ṣé orí ṣé orí ṣe. Eh, eh, eh, ẹ má bínú. Um, um, <laughs> ok ah babe ẹ máa strong o strong kí ló ṣe pa ó ní malaria. ṣé dẹ̀ ti lọ hospital. máa kà yẹ ẹ sókè ọkọ ìyàwó so that it get better. okay. okay. Ah, mm? Ah, ah, ìwọ ìyá ìyàwó ọkọọza àlégbègbè yẹn ọmọ tó mọ náà ni ọ̀kan lára àwọn ọmọ ẹ ń bì ní fún tán. àǹtí isn't she beautiful. fún tán. kí ló tẹ̀lé kí ló tó ń ṣe báyìí. báwo. Ah, ó mọ́jú òun mọ́ra bí oníkìní gbàgbà dẹ̀ sọ́dà dẹ̀ sọ́dà kí ni kí ni àjọ pàbínú jọ̀wọ́ ìpinnu ẹ̀hún. má jẹ́jú sí mi. má jẹ́jú sí mi ọgbọ́n mi máa bọ̀ sí ṣe. o mọ̀ kíta àwọn adélọ́mọ yẹn. o ah. mọ̀. mo ti gbọ́ sórí. o mọ̀ mo ti gbọ́ wọ́n sọ fún mi. ex convict. ó sọ pé òun ti gbọ́ èèyàn náà. Ah, àbí ìwọ ń ṣe èèyàn lẹ́wọ̀n èèyàn náà ló lọ sẹ́wọ̀n o mọ tó ṣe tó fi lọ sẹ́wọ̀n ní ṣé o mọ tó ṣe tó fi lọ sẹ́wọ̀n sọ yẹn náà fún yẹn. Ah, àǹtí oh, tí èèyàn bá ti lọ sẹ́wọ̀n tó bá dé dé at least um, society ní láti. accept ẹ kó ṣù ẹ love. Ah. jẹ́ kí n sọ̀rọ̀ yẹ ah. sọ̀rọ̀ jáde wọ́n ẹ̀jẹ̀ gbogbo nǹkan burúkú ilé ayé ìlú àlàra ọmọbìnrin yẹn ah. bẹ́ẹ̀ ni mo sọ o mọ̀ kí fún tán lórúkọ ẹ̀ ikú fún tán fún nìkan ẹ̀ nìyẹn wọn ọkọ̀ sọ fún ẹ èṣù fún tán ó ní fún nìwọ̀n ẹ̀ ọ̀kan mọ ní orí wọn ò ní sọ́dí lẹ́bùn yẹn fún ẹ tán ní ẹ̀tàn àbòsí ayé àti ọ̀run ni sórí tí o bá ti lọ sọ́kọ́ tó ìpàdé ọ̀rọ̀ mi jẹ́ ah, ìpàdé ọ̀rọ̀ mi èmi sọ láíláí wọn pa òun máa gbogbo lẹ́nu ìwọ náà ti tutù bí ìyẹ́ ẹ̀ ah. ó ti tutù bí ìyẹ́ irọ́ ni máa sọ tinú mi nítorí irú yín tẹ tutù báyìí náà ṣe dá àwọn àtàṣàp sí ayé káyé má bàa bàjẹ́ ni. ìbẹ́lẹ̀ wa ṣe tèmi sọ́nà kò lè sọ pé o ti gbọ́ torí màá parí ọ̀rọ̀ tó fẹ́ mi ò fọ rí mo ti gbọ́ gan-an. ti gbọ́. sori magnet wà lára yìí ah. magnet máa ń jalè ọ̀hún báyìí magnet gbé pọ̀ láì wà lára yìí àǹtí bẹ́ẹ̀ o ti lọ fẹ́ ọ́dà lẹ́wọ̀n. Okay, okay, we talk about this later. Okay, I have to go. I love you. I love you guys. I love you. All right, my darling. Bye bye. Ah, ṣé ṣé ṣé ṣé tún bẹ́ẹ̀? Ṣé o tún dé? Ṣé o tún dé? Ìkọ́ tó máa ń fàjà wa rèé o kí kí kí ló máa ń ṣe ẹnu. olóòótọ́ ń lẹ ni. olóòótọ́ ń. yẹ kó bá yí ọmọ jẹ ibi tí ẹ̀mí mi kọ́ ló máa bá yí ọmọ jẹ ọmọ rẹ mi. ṣé àtìgbà tó ti dé ibi iṣẹ́ o ka mọ́ nǹkan kan lọ́wọ́ yìí. mi ní láti kà ọpọlọ owó ẹ̀ tó ti kó lọ nínú atm ṣé wọ́n mọ̀. báwo ni wọ́n ṣe mọ̀ pé. gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn máa ń sọ ṣùgbọ́n you need to study people very well study the time and study their mood kó tó di pé ó bá wọn sọ anything tó bá fẹ́ bá wọn sọ ṣùgbọ́n. okay ma. I know my son that is the reason tí mo ṣe sọ fún ẹ wípé kó má tí ì jẹ́ kó mọ̀ wípé òun gan ló lead the team to wá arrest ẹ lọ́jọ́ kínní àná because a lè sọ pé ó máa likely kó jẹ́ pé kò ní take ẹ likely do you understand so okay. please ma fẹ́ kó keep it to yourself and help me through in this. Hmm? okay ma. ṣe. èmi náà like wọn. of course òun náà like you know that. Eh, eh. ah tiẹ̀ wò wọ́n okay i know this boss will go with it bàtà wo ló rò pé mo lè wọ̀ sí eléyìí àfùntọ̀ kí ló ń ṣe ẹ wọ́ ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ tó wà nílẹ̀ mi rò pé tó nǹkan tá à ń yàdá sí o take it easy now kí ló dé sí mo mọ̀ wípé Daniel stubborn okay but he is a very simple man very nice man just relax o ní ìdá tí káyà sókè. Okay? do you understand now nípa tọ̀rẹ́ ẹ tí o sọ pé o fẹ́ lọ báyìí as for me i don't think there is anything wrong in going to celebrate with him after all you're not yet married to Daniel abi are you ah mm. so just relax okay, you, go there celebrate the birthday with him enjoy yourself and after the birthday you come back home thank you ma. you're welcome ṣọkọ ẹ ti bàrẹ̀ báyìí bàtà wo ni o ní kí n wọ̀ sí ó yá select for me ẹ̀ eh, that's my girl that's my girl. nílé wa pọ̀ sí i. tipẹ́tipẹ́ ni mo ti gba gbogbo sí fún mi. Ìfẹ́ jẹ́ ìpinnu tí mo ní láti sàlẹ̀ ìpinnu. Ọ̀pọ̀ ìgbà ọ̀rọ̀ ṣàlàyé ìfẹ́ because we sometimes love the woman àìmọye ẹni tó ti ṣe pàtìpẹ́ táwọn padà nífẹ̀ẹ́ ṣùgbọ́n inú mi dùn pé mo nífẹ̀ẹ́. Hmm. ìgbà tí mo rò wípé mi ò lè nífẹ̀ẹ́ obìnrin kankan mọ́ láyé ìgbà náà ni mo pàdé rẹ̀ ìgbà tí mo rò pé mi ò lè nífẹ̀ẹ́ obìnrin kankan dálé ìgbà náà ni mo pàdé ìwọ tó di alábàárín ayé mi alábàárín mi nínú ayé fúntọ́ ẹ̀bẹ̀ kan tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé kó o sì máa nífẹ̀ẹ́ mi lọ títí ayé bó ṣe nífẹ̀ẹ́ mi lẹ́nu fúntọ́ akínádé williams ìjẹsà òṣèré onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹlẹ́wẹ̀lẹ́ ìjẹ̀ṣà tí ò rí dìgì ìṣáná ilé lẹ́rú ọwá ti mú náà oko ọmọ olóbì kan òwò tiri wọ́ ọmọ olóbì kan òwò tiri wọ́ ọ̀dá ọ̀nà obì tó bá fẹ́ tẹ́ni. dandan. ọ̀gá àtẹ̀yìn náà máa ń wá síbí dan dandan. kí lẹ́yìn náà wá ṣe ń rí. wọ́n hmm. ní àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi rẹ̀. Mary Ronke Joseph Dọ̀tun Taylor Abraham. <laughs> ọlọ́pàá kan ṣoṣo tó wà ní ọgbà wa tó rẹwà òun nìyẹn. Oh, <laughs> ẹ má jẹ́ ká disturb yẹn no no no no no sit wọ́n dẹ̀ bàtẹ́ bá ṣe be ẹ̀kọ́ jọ́kọ̀ sit down hey mama sit down sit down sit oh, down. kẹ́tẹ́ kí ẹ̀ rà. all right now. wọ́n ṣe ṣe àwọn guys ẹ̀ eh, ṣe are they doing something together? sorry my bad so Mobilade I love you. ti hùn kógun lè tó ọlọ́run ṣe Hello? Babes, how far? Yeah, yeah, yeah, yeah. Sure. Ibo lo wà Yeah, yeah, o ti fẹ́ dọ́dọ̀ mi nìyẹn. Yeah, ṣáà máa bọ̀ sọ fún ọkọ máa lead ẹ̀ bọ̀. Mo ti ń gbọ́ ẹ́ sìn yeah yeah yeah yeah eh Adediran street good good good stay on that lane eh iṣẹ eh sọ fún bike man pé go dúró the street yẹn yes yes no no. o no, wọnú no. just pass the street eh Omai police station you're right exactly kọjá police station and come up bọ̀ straight down. no no no no no no no o ma kọjá can kọjá ẹ kẹ kẹ straight down bẹ́ẹ̀. Exactly. Yeah, so uh, here, just come straight down. Umari black gate on the left. Ẹyin eh, ṣá máa bọ̀ so all the way down máa yà rárá It's the only black gate on that street. Alright. Okay, mi not in ń lovers. We are just friends. We're just friends, and that's it. No, that's it. No. Anything can change, okay? Ah. Okay, maybe. Anyway, it's my birthday. Mm-hmm. And happy birthday to you once again. Thank you. So this is the time where pick up my photo. We're celebrate. Eh, no, as a matter of fact, when we have photo names in Officer Page, tell the whole world is your friend's Okay, it's your birthday, so anything for you. We will take pictures. There we go. Yeah, I'm liking Yeah. Yeah. Mm-hmm. Yeah. So now I'm going to take my own too. Mm, because my pony posted it here. Okay. Oh, who's this? Oh, that's my cousin, Daniel. Yeah, say cheese. Oh. Say cheese. Cheese. Yeah. Unje, food first. Kilo feche. Well, it's my birthday, and normally man jumps at 11 birthdays, but I Okay. This one. since it's just you and I. Um, máa gúnyán fún mi mo máa gúnyán àbí mo máa ro iyán. èyí tí wàá ti wà kó ṣe kó ṣáà jẹ iyán. okay ó better so where is your kitchen and. well the kitchen is right there. alright ibo ni mo ti máa rí one or two things wa. Um, well market kan wà lórí àmì mi báyìí. oh má tẹ̀ wọ̀rí obìnrin ni mí màá find way mi so jẹ́ kí n tètè lọ. ok o post picture rẹ náà tó. Hmm. ẹlẹ́kùn jẹjẹrẹ rí gbogbo bí tẹ́ ẹ fẹ́ gbọ́rọ̀ ara mi jẹ kò yé mi o bóyá kù kéjì mi sínú sọ́ọ̀bù ni kémi àti yín àjọ máa tọwọ́rọ́ borí nígbà tí mo ní mo fẹ́ lọ lè ṣeré tẹ́ni mọ̀ ṣeré kí n jáde lọ ẹni rárá. gbẹgbẹgbẹ ni òṣìṣẹ́ sàn jáde ah wọ́n fẹjọ́ ṣí ẹni wọ́n á dẹ̀ rojọ́ rojọ́ rojọ́ bí obìnrin ah ibo màámi ti rí ẹ gan-an jọta ni kí n fi sí ṣọ́ọ̀bù tí n bá fi ẹ̀ sí. níbo lẹ́yìn jáde lọ ṣé ẹ ti mọ́ rì ni ṣé ẹ ti mọ́ rì ni. wọ́n ń ṣe ọjà ẹ bá kọ́ bá ní ká kọ́ mi sí kọ́ ẹ ní jẹ́njẹ́ gbogbo ẹyin mímọ̀ ni mọ̀ jẹ́ ní ìsìn kódà ẹyin tútù ẹ bá sọ ẹ ká sọ o. <laughs> ẹ ká sọ ẹ ká sọ ẹ kú àtàrọ wẹ́wẹ́ yìí wẹ́yìn náà wà mí we, wẹ wẹ wẹ wẹ searching. kí ló ń jẹ bẹ́ẹ̀. ẹyin ẹ̀dá ìwà lórí ọ̀kadà tẹ́ ń bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ó dà pé ń wá location ni. ìmọ̀ òkè bóyá àwọn tí wọ́n kọ́kọ́ wá location lẹ́kọ̀ọ́ tó di pé wọ́n wá gbáyè fó tó di pé wọ́n máa bẹ̀rẹ̀ sí. gbẹnu ẹ sàn ah! ṣé mi ò rú ẹ. Ah, ah, ẹyin wàhálà yìí ṣe wá pọ̀ báyìí nígbà tí Yorùbá bá wọn lẹ́tẹ̀ rí pé bọ́n ṣe wà yìí ìmúra wọn àti ìdúró wọn ìléfò wọn tí mò ń wò wọ́n jọ ìyàwó ilé. ẹ jọ̀ọ́ ẹ má bínú torí Ọlọ́run. mo fẹ́ fried rice spice. nígbà pé mo ti tọ́. bọ̀dá fẹ́mi lè bá wa torí mo tracy sí yín ni o mo sì mọ bí ẹ sáwọ ọ̀dọ̀ bàtà fẹ́mi kọ́ ni wá. ẹ ọ̀dọ̀ fẹ́mi ni. ọlọ́run bá aláwùrán mi ọlọ́run ọba tí ń gbé ní kọlu ní kábíyèsí ibà rẹ o ah, ah, mo gbẹ mo gbẹ bí ẹ̀fọ́ etí dò kò ní bàjẹ́ fún yín ní tí mo rí lára yín tí mo fi àpètẹ́sọ̀ yín tí mo fi ń dùn tí mo fi ń kó yín jẹ ọlọ́run ní gbà lára yín sẹ́ni gbogbo kìíní kò ní pọ̀ yẹn kàn ọ̀rọ̀ ní wá yín tì. wàláì má mi ṣe mistake ẹ jọ ẹ má bínú kú sí ṣebí fried rice ingredients lẹ́nu ẹ̀ wá hmm. ah, ẹ̀ẹ́dẹ́ mi ò já junction. wọ́n máa lọ bó a ní kí náà wí spicy tí tí tí mọ̀mọ́ sì rà wọlé tó yẹ pé àti ìtàtán. ẹ wo sọ̀hún ẹ wo kò sí jàre ẹ máa lọ mi ò já junction. ẹ jọ ibo ló ń jẹ bẹ́ẹ̀ mi ò wà familiar pẹ̀lú. ọ̀kadà lè máa gbé ẹni mi ò já. ibẹ̀ mọ̀ ọ̀dà o bóyá kẹ́ ẹ ṣe nǹkan mi a ní gbogbo nǹkan tá a ní bí nǹkan tó lè jẹ́ kẹ́ ẹ ṣe oúnjẹ tó fà yín o bọ́dá fẹ́mi ò ló ń jẹ́ lẹ́kọ̀ọ́ pé ló ń jẹ báwọn yẹn bá wà wọn máa ń dáná fún wọn àwọn nìkan náà ti dáná fún wọn rí. mo lọ ti rí ẹ kí ló dé ẹ jọ ẹ lọ tẹ bá ti ẹ ní ọjà sí náà ń gbìyànjú àti sọ fún mi. ẹ máa rí níbẹ̀. ọlọ́run àbí ti dídí. ẹ dákun ẹ ta fún wọn ẹ mọ́ torí kíní tó wà lẹ́yìn kẹ́ ẹ ta fún wọn níta níta. ọ̀rọ̀ ìtẹ́ ṣe mà ah. ẹ ṣe jàre àǹtí. mo mọ̀ pé nítorí pé ẹ ti mọ̀ pé girlfriend ibọ̀dá fẹ́mi lẹ́bi fẹ́ tajà fún kódà ah. ah. ṣé ò sí lára ẹ. tòsí lára ta nígbà tá lọ́jà ńgbà tẹ́ ta ṣé ìmọ̀ ńlá ṣé ìmọ̀ ńlá. ṣé ìwọ ló máa sọ bí ti máa tajà mi sí kí ló kọ ẹ̀ báyìí wọ lọ́wọ́ báwo. mọ́mọ́ ti ń ta yín la mo mọ ti ń ta yín lọ àmẹ́yìn ìlárojìnlẹ̀ ni ṣé bí nígbà tí kíkẹ́ ọmọ ìyá kíkẹ́ tó wà lọ́wọ́ bọ̀dà fẹ́mi tí bọ̀dà fẹ́mi ń gbòòlà rẹ̀ sánsan òun lè jára ń kí ọmọ nígbà tó lọ́wọ́ ó sì mú yín nìsín ṣé bẹ́ẹ̀ náà bá tẹ̀yẹ̀ jẹ́ kó tó ti pẹ́ wọ́ọ́dọ̀ bọ̀dà fẹ́mi ìgbà tó yín fọyín fọyín fọyín fọyín torí pé ẹ̀wù lọ́bọ̀ ló fi dúrọ́ọ̀pù yín bí ọkọ̀ tí ọ̀dà nígbà tí ọlọ́run wá gbé àǹtí tẹ́ni kọ́ máa wá mi òjá tí ò sí ilé ayé tẹ́ni kọ́ máa wá káàkiri ọlọ́run wá fi àwọn náà jára kìtọ̀ dọ́ yín ẹ wá ń jíwèé nǹkan burúkú fún a sì lọ́jà ń gbé ayẹ̀ sì ta fún ẹ wá ń bẹ lọ́nkà jẹ́ wá èmi ò ní bá yín tán kí ní ẹ̀ níjẹ́ ọ̀rẹ́ ti yé mi mo ti gidi tó fi fìgò fọ ẹ́ ń bí jókòó sí ṣọ́ọ̀bù mi bọ̀ bọ́ síbi má jẹ nǹkan kan nínú ọjà yẹn o mm. má jẹ anything nínú ọjà yẹn o mm. owó ni mo fi ń ṣe òkò yín sí o mò mm. ń bọ̀. kí n má jẹ èmi gan òfòrò òdààmú òràkóbá kí n má jẹ èmi gan èmi gan kí n má kì í láì nǹkan lówó bóyá mo gbà sálárì mi. ẹ̀gún ló ìka ò pẹ̀lú ṣọ̀ṣọ̀ ariwo ń ṣẹ̀ṣọ̀ lórí ọ̀pẹ. ah oh my goodness kí ni gbogbo eléyìí ń sìn báyìí. Ah, ah. báyìí tún ti lọ lè ó kí lè lè báyìí. màrìwò ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. màrìwò ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. ẹ̀gún ló yíká pẹ̀lú ṣoṣọ. màrìwò ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. bó ti hù kógùn lè tó ọlọ́run ṣe. ariwo ń ṣẹṣọ. Fẹ́mi. Fẹ́mi. again? Okay, okay, then just come inside. Come inside. Relax. Tí èyí just calm down. Eh? Ṣó the ẹ̀ ti ń bọ̀. ọtíkẹ́ ọtíkẹ́ ọtíkẹ́. Daniel, if you know you won't cheer up, be I give oh, oh, you my love. Okay. Ó wà òkè, ó wà òkè ló fi ẹni kan sílẹ̀ sí ti rò tó wá dúró bí eléyìí sí ìrìnà. Lẹ́yìn ìgbà tí mo sọ fẹ́ kó oúnjẹ má worry. I'm máa ríra níta. please stay. if you go now kí come kó máa ṣẹlẹ̀ you know you have been the one giving me strength But you are òkè ó ṣàlùkò mo ti rẹ̀ ẹ́. fake wo ara me. mo you pé mi náà Fifth fi I just don't like seeing you like this. ó go sunkún kò lásán ni. Ìfẹ́ mi slow, wasting perfect peace. How do you know his name? Femi, my cousin. How? Um, Mọ́mì ti that ilé tí mi rí. Bí ẹ̀mí ló Oh, okay. Right. You're Harry Johnson. Yes, my German. Just set the table. Okay. Ẹ jẹ́ kí n fún yín tuntun. Ẹ please, ó ti rẹ ìmú. Ó tún ti dé o. Mi ò sí mood àti wọ ẹjọ́. Nǹkan tí bá máa sọ́ọ̀sì máa ṣọ́ gbogbo yìí. Lọ́nà o. Ṣẹ́yìn mọ̀ pé Madam Kọ́lọ́bí Daniel ṣé o mọ̀ kó tún ti bẹ̀rẹ̀ bá a ṣe máa ń sọ fún ẹnìyẹn tó yẹ pé ibi tá a ti ṣiṣẹ́ ló ti máa máa sọ tsotsotsotsotsotso ó dẹ̀ kí n gbọ́. ó ti jẹ fúrọ́ adìyẹ. ọlọ́run ọba kódà tí èmi ṣe gbọ́ o wọ́n nílé ọmọ madam ti bàjẹ́. just just just hold on at that point. okay. just hold on at that point. even tó bá fẹ́ sọ nǹkan tí ó dáa nípa èèyàn if you have to say some things about somebody yeah. then má jẹ́ kó jẹ́ àwọn nǹkan tó yẹ pé ó ní weight bẹ́yẹn weight yẹn ti pọ̀ jù náà àwọn kan bíi Mr. Daniel Mr. Daniel yẹ pé how could you even say that how could you even say that wọ́n tún wáá wí tó tún wáá sọ pé wọ́n nílé ọmọ. ó ti pọ̀ jù náà ìwọ náà mọ̀ pé nǹkan tó ń sọ ó máa kó báyìí lọ́jọ́ kan ó ń sọ fún yẹn ṣé mo mọ sọ láti jọ iṣẹ́ bá rọ̀ bẹ́ẹ̀. ọ̀rọ̀ pọ̀pọ̀ ló máa ń sọ tèmi ìwọ náà ló sọ pé ó máa ń sẹ́ndì ten billion sí ọ̀rẹ́ madam àbí lọ́sẹ̀ọ̀sẹ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ ló tún pé o. ṣé mo wá parọ́ ni. láì Davido. ṣé mo wá parọ́ ni. Davido kan san thirty billion for the atara ẹ̀ ti mọ̀ jẹ ní ten ten billion lọ́sẹ̀. whatever it is eh, please just let's forget about it i'm not interested in this kind of conversation. ó sún mi ó máa ń dùn mí tí n bá ń sọ̀rọ̀ tẹ́ bá kí n believe mi. ẹgbẹ́ ọdún tí mo ti ń bá madam gbé. Mm, ìgbà wo láwọn ọmọ pè mí mẹ́ kí ni ká fi ṣe. ó dáa ń gba ìdọ́bálẹ̀ ní gbọ́kọ̀sí wàhálà eh. àmọ́ èmi mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ òun lèmi mi ń sọ. iye ló ti tọ́ irọ́ ló ń pa. ẹsẹ̀ ti ń rú èmi ẹja wọ mọ́tò. ó tọrọ ló gbọ́ yẹn my dear I actually adopted him ṣé nígbà tí mo wà ní yunifásitì ṣé ni mo ń gbé ìgbésí ayé married woman and yet I was a student. mo ní boyfriend kan nígbà yẹn tó jẹ́ pé ọ̀dọ̀ ẹ̀ ni mò ń gbé gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ kò sí nǹkan tí mi ò ṣe lọ́dọ̀ ẹ̀ títí kan pé à ń dáná fún ni máa fọṣọ ẹ̀ máa fọ abọ́ I was doing virtually everything títí kan iṣẹ́ school ẹ̀ tó bá wa tún di lálẹ́ àwa mú mi á tún kú mi mọ́lẹ̀ abá mi lájọṣepọ̀. ìgbà tó di ọjọ́ kan mo sọ fún un wípé mo ti lóyún ìgbà tó gbọ́ tí mo sọ fún báyìí ó lu ó lu ó lù mí bí èyí nílùú bàrà ìgbà tó wá dọjọ́ kejì ló bá pè mí ó bá fún mi ní one thousand naira fún tó one thousand naira pé kí n lọ fi ṣẹ́ oyún inú mi. I went through all these things mo dey endure why because àwọn parents mi ò ní owó láti rán mi lọ school nígbà yẹn and he was about the only person to ready láti accommodate me and láti help me so mi ò ní choice but to endure 1,000 naira, my dear. When I realized that with the 1,000 naira I could not afford the services of a professional doctor, we need to patronize our student doctor. And in the process, I got my womb damaged. Oh, ah, so jẹ́ pay me ò lè bímọ mọ́ títí dé Oh, that's so sad. You can say that again so sad. So after some time, you see, there came this time in my life to jẹ́ pé mo wò pé mo ní ìdòmọ̀. Bí mo ṣe lọ adopt Daniel nìyẹn. Bí mo ṣe ń bá gbèsè ayé mi lọ nìyí tí mo fi meet ṣùpọ̀. ṣùpọ̀ ṣùpọ̀ fẹ́ràn mi gan-an. ó fẹ́ràn mi gan tó sọ wípé àforí àfọrùn àfi tó bá fẹ́ lóòótọ́ ṣùpọ̀ dàgbà ó ti marry as of the time tí mo meet ẹ̀ ó dẹ̀ ti bímọ méjì ó wá wò ó ní gbàlejò máa fẹ́ra wa but kò necessary pé kọ́ mọ́ wà ńbẹ̀ kó wá fọkàn mi balẹ̀ knowing the condition on ground. Okay ṣàdédé dé lójọ́ kan ṣùgbọ́n ní ìfẹ́ tó wà láàrin wa ti strong ju pé kó o má fi nǹkan kan ṣe dídí ẹ̀ lọ bó ṣe bẹ̀rẹ̀ sí ní pressurize mi nìyẹn pé mo gbọ́dọ̀ bí ọmọ fún un at least bó tẹ̀ jẹyọ kan fún tán mo dẹ̀ mọ̀ pé mi ò lè bímọ mọ́ ìgbìyànjú àti bímọ mi ni oṣù pọ̀ wà tó ṣe títí títí orí ìgbìyànjú yìí lọ́jọ́ ọjọ́ ti dé. Oh. ọjọ́ kan ló ń drive lọ ló bá ní accident. The accident was so fatal that ṣùpọ̀ make it. He died. I have been feeling so guilty ever since, even till today. I've not been able to forgive myself because mo wò wípé mi ni mo ṣe ikú pa I don't know how I can forgive myself. It's okay, ma. It's okay. It's okay. It's okay. so ó sọ wípé ìwọ ni o gbé òun lọ sílé tó pààrọ̀ aṣọ òun tó wá sọ pé kóun á máa lọ sílé. exactly màá bó ṣe jẹ́ ló sọ fún yín. please explain fún mi torí ó ṣì rú mi lójú díẹ̀. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tèmi rè èmi gan wà surprised because mo ti rí tẹ́lẹ̀ hmm. yeah mo mọ̀ dáadáa incident kan ti ṣẹlẹ̀ rèé tó jẹ́ pé ìgbà tí kéèsì yẹn dé ọ̀dọ̀ wa tá a fà lọ fà bọ̀ she actually said she was innocent but there was no evidence to back it up. Okay. so ó eventually lọ sẹ́wọ̀n ó ṣe ẹ̀wọ̀n ẹ̀ ìgbà tí mo wá rí tí mo wá rí bó ṣe ń ṣe I I was like there's something about it tó jẹ́ kí n rò pé I must get to the bottom of this because mo rí i pé ọ̀rọ̀ yẹn kò mọ ọkàn pa ẹ̀ bí mo ṣe ń bí ló ṣàn sọ pé not again not again ah mo wá òpé kí ló lè máa ṣẹlẹ̀ bí báyìí mo mọ̀ pé àkóbá náà fi ṣe fún un hmm. torí ni mo ṣe gbé lọlé mo pààrọ̀ aṣọ ẹ̀ mo ṣe everything wọ́n á pé kí n wá drop ẹ̀ sílé in fact mi ti mọ̀ pé bíbá igan lè ń gbé ká ní mo mọ̀ ni màá ti hmm. wọlé pé kí n rí yín. o ṣe o ṣe but but everything ti wá rí báyìí what do you think pé a lè ṣe eh, because. <laughs> I don't know how to explain it to Daniel. And Daniel Tunwoye is pretty a hard nut to crack. Mm. Sincerely, I don't even know what to do either. But nǹkan tí mo kàn lè rò pa talking from experience, ma, wò pé bóyá ká kàn for some time. Okay. Bóyá ká allow Daniel to find out fúnra rẹ̀ so tó bá find out From ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ questions tó bá She, then we can start talking to him one on one. okay ṣó ti yé yín. you think that will work. of course it will. anyway i trust your judgments. i trust your judgments. ah I feel for my you. thank you very much my dad. let me quickly yeah, drop you're, you. you're most welcome. Huh? bó ti ọlọ́run ṣe. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ ọ̀tá mi gbẹgbẹ̀rún òbí wọn wò. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. òtò ọ̀tá gbẹ. tó fún mi ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yẹn fún mi kó tó di kó travel gbogbo bó ṣe gbé e everything ló ṣàlàyé fún mi but as it is you are the only suspect yeah um, but nǹkan tẹ́mi máa sọ fún ẹ ni pé you have to be calm Sure táwọn ọlọ́pàá bá gbé investigation wọn dọ́dọ̀ ẹ̀ you have to be calm kó mọ bó ṣe máa sọ̀rọ̀ kó wà collected ṣùgbọ́n pé àwọn ọlọ́pàá mọ bó ṣe máa fi ọ̀rọ̀ wáyàn lẹ́nu wò lóòótọ́ mi ò kí n ṣe ọlọ́pàá I am a psychologist but àjọ máa ń ṣiṣẹ́ pọ̀ ni so ìwọ ni mo máa advice pé kó wà calm know what to say and when to say it okay. Okay. But as it is, you are the only suspect for now. Thank you. Welcome. Hey. you want them, she be in office. Okay, ma. Okay, ma. make you feel personally. Are you getting me? I love you. I love you too. I love you today. I love you tomorrow. I love you forever. Thank you. jíjẹ ta prepare yẹn oh, àti mímu oh, kẹ́dẹ̀ tètè yẹ bá fún wọn kẹjẹ kan gbàgbé. Uh, baby. Oh, yeah. Baby, ma need the adjustment, okay? Oh, so good, okay? No, mo ṣẹ̀ṣẹ̀ ṣí ni, but ó máa fún ẹ bẹ́ẹ̀ náà. Ma need adjustment. Look, sorry. Beautiful. I can just wait to put this on. Oh, they were romantic. What? You're supposed to be taking pictures of me. Why? So you cannot take pictures of me. Okay, should I get um, a photographer? Photographer, Go. Just use my phone or use your phone or whichever. Is your phone um, there? Um, no, my phone is not here. Okay. okay. You can use mine for the pictures. I can't just wait for the thing. Yes. So let me see how I look. Okay. <clears throat> uh, ah, I am just the best photographer in the world. Oh yeah, no. No, no, no. Ah, can I okay. share? tó bá mẹ́ni tó ń pè ní mainframe tó bá rí fọ́tò tí mo yà yà rẹ̀ pé. ìyẹn thank you. Uh, I just love see this. What we have here. I just love this. oh my God. Wait, Joe. Èmi mo ya ibi ma kọ́kọ́. Ah, okay. This one is better. Let me yes. see. Let me see. No, let me wait, Joe. What do you mean now? Mo lè tẹ delete kan to bá Ah ah. Oh my jẹ́ Bassini. ni. Don't draw. Ṣé bó ṣe fáyìn tó níyẹn ni? Má dàgbà lọ́wọ́ mo béèrè lọ́wọ́ ẹ ní ọjọ́ tá à ń sọ̀rọ̀ wípé báwo ló ṣe mọ̀ Fẹ́mi cousin mi sọ fún mi pé ẹnu mọ́ mi ló ti borúkọ ẹ̀. Eh. Were you dating Fẹ́mi my cousin? Did no. you kill him? No, no, no. Actually, mọ́mí mọ́mí máa ń sọ̀rọ̀ Fẹ́mi mọ́mí máa ń kárùkọ ẹ̀ dáadáa létí mi but. Um, I can explain. It's not what you think. Seriously, it's not what you. You liar! Daniel, please let me explain. Let me explain. Uh, <laughs> Daniel. Daniel. What was your involvement with my cousin? Nothing. Nothing. Tell me all you know now. Nothing. what was your involvement with my cousin? <laughs> Dúró láti mi. Mm-hmm. full of lies. How could I be so stupid? I want A well-trained police officer. But why? have somebody here. I want you to take him for questioning. It's about his friend's death. I, I hate you. I hate you. Oníṣẹ́ ìjọba. Yes. I strongly believe that um, you can always trust us on this. Of course. I do trust you and I believe your judgment. Okay, fine. Um, I nígbà tí I interrogate someone. And going by the statement, Tomoya Kosile, then if I can put one and two together, Timbao, my years of experience, then Shay. <sighs> I think to a greater extent, I'm going to say, Omoye, or let's say, really much nípa Fẹ́mi Kọ́sìnì. aneurysms. The fact pé statement tọmọ yẹn kọ sílẹ̀ ó indicate pé mo sí egungun mọ̀ sí movement tọmọ yẹn lọ́jọ́ yẹn and the more fẹ́ kó wà wẹ́ you know um, I think um, that is a very good reason fún wa láti rò pé well uh, she might just be there's something you know there's something we need to pick from there a victim of circumstances. Based on what fact? Levin Saratonsa. Um, I'm just assuming that. You're a policeman. O lè máa assumption. No. Tí kò bá mọ nǹkan Picture tó wà lórí fóònù tí mo tẹ́ndà fún yín. Date tó wà lórí picture Date yẹn ni Fẹ́mi Kazimi kú. Aṣọ tí Fẹ́mi wọ̀ lọ́jọ́ bẹ́ẹ̀ díẹ̀ aṣọ yẹn náà one wà picture yẹn and if I have to go by that date ó fi hàn pé àsàtìgbà tóun àti Fẹ́mi ya picture yẹn èmi àti ẹ ti ń date so how do you explain that. um, Daniel. yes. jẹ́ ká zoom pé ọ̀rọ̀ ìparọ́. Okay. What about you, mom? <coughs> Ó jọ Jogati, kò Jogati, gàtí ó fẹsẹ̀ méjèèjì ti lọ. What if Tọ́lá yóò bá mi kún pa ẹ̀kọ́ bọ̀wọ̀ yìí lọ? I mean, what if? What if? Okay. Ó sọ̀rọ̀ yẹn nítorí pé mọ́mí sọ pé kò mọ kankan gbà tó bá jẹ́ pé ojú tí mọ̀ mi fi ń rí òun kọ́ nìkan tí ọmọ yẹn gọ́gọ́ jẹ́ ṣọ́ọ̀rọ̀ pé máa sọ fún mọ̀ mi pé òun fẹ́ lọ pààyàn àbó máa sọ fún mọ̀ mi pé òun déètì mi òun dẹ̀ déètì cousin mi. You are not be this Us swore to protect the lives and properties of the citizens of this country. We are policemen. Stop assuming. Daniel. Yes. Um, to me, mo understand from your own perspective but um, ó ti ń dàbí pé ó ti ń drop the professional part of it um, you're getting emotional. I can feel some sentiment. To me, it appears like um, you're kind of jealous. Come eh, on, má lọ jẹ́ A psychologist, a renowned one. Okay, so you think I am jealous. You think I am being emotional. my interest in this ó ní pé kí ẹni tó bá jẹ̀bi kó jìyà òfin kí apànìyàn kó má lọ láì jèrè wáyé. ok kí ló dé tí ọmọbìnrin yìí ò sọ fún mi lọ́jọ́ tí mi àti ẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ bí mo ṣe ṣàlàyé fún yín kí ló dé tó dènà ipò mọ́ cousin mi rí wá tó ṣe bẹ́ẹ̀. so I am not the emotional I am not jealous I am the of who policeman that I am. so you all should do your job and do it well. do your job well please. Hmm. Okay. Um, can you please excuse us for some time, please? Why? Because you're not supposed to be here. This is not your case. We're only talking to you like because um, we're colleagues. Joy, excuse us. you, please. You should just do your job. It's important that you guys should do your job. of that show, We must take note of every detail. Very important. And um, I'm sorry to say this. I don't trust anybody, so don't trust anyone on this case, including Daniel. Ah, yes, I don't trust him. On this particular case, I am not trusting anyone. It's a found toggle. Motu to stuff for me. not on one to look out. Do you understand? Trust nobody on this case. pẹ̀lẹ́ ṣé bó wà dé fẹ̀gbẹ́lélẹ̀ wà sùn dáadáa tó forí kọ́ yìí. ẹnì ẹsìn rẹ. sórí báyìí sí sórí báyìí sí sórí wàhálà tó kúrò ẹsìn sórí wàhálà tó kúrò ẹsìn lórí ọmọ tó o mọ ilé tó o mọ inú ẹ tó o mọ ẹbí tó o mọ ara ẹ ẹ mo dẹ̀ wọ́n ni I warned you about this girl ẹ ọmọ tó yẹ ṣẹ̀dí látẹ̀wọ̀n kó ń tọ́ lára ọmọọba kó má kú dànsákì. kí ọgbà lè yá jẹ kó gbá láti òní dọ̀tún làmẹ́wàá ẹ̀yìn rí àdó ní kọ́nà kan o nínú ilé. adé sọ fún ẹ o gbọ́ ọmọọrọ ọ̀rọ̀ ọmọ ẹlẹ́wọ̀n ó gbé sáyà kí ló ṣẹlẹ̀ láì kó bímọ tiẹ̀. look at the problem we are going through because of ọmọ ọmọ tẹ̀wọ̀n dé kan. ọ̀rẹ́ mi jọ torí ọlọ́run ṣùgbọ́n mo mọ̀ pé ọmọ yìí ò mọ̀ kankan kò mọ ọwọ́ kò mẹsẹ̀ ó rántí irú kéèsì tó rò ilé ẹjọ́ the last time kó má lọ jẹ́ similar thing lélẹ̀ náà i'm sure àárín fẹsẹ̀ sí lélẹ̀ kó mọ nǹkan kan pẹ̀ ó jẹ́ mọ̀ pé Daniel kò kí ń gbọ́ kò kí ń gbà ní kò ní sọ pé ọmọ tó ń fẹ́fẹ́ ni ó máa rí i pé òun bá òfin yẹn débì kan jọ ọ̀rẹ́ mi jọ wá ṣe nǹkan kan fún mi. You know, you know what? You're so naive. Like your naivety is out of this world. Kí ló ṣe? Dúró, let's even accept. Ó dà I think bye bye. are not naive let's even accept pé lóòótọ́ lóòótọ́ kò mú ọkọ̀ mẹ́sẹ̀ lóòótọ́ bó ṣé wọ́n mọ̀ pé ẹni tó bá ti lọ sẹ́wọ̀n rè ẹ̀wọ̀n máa ń rùn lára ẹni kádàrà títí ẹni yẹn destiny ẹ ni ó máa máa lọ ní tó bá ṣe ń jáde tuntun máa padà síbẹ̀ tó bá ṣe ń jáde bọ́lá òun ṣe kọ kádàrà ti ẹni ẹ kó máa lọ sẹ́wọ̀n kó máa jáde kó máa padà. ọ̀rẹ́ mi jọ torí ọlọ́wà ṣe sorry mo mẹ́ pé wà ló bá mi fíìsìtì ẹ̀mẹ́ jọ ó mọ̀ pé ká ní mo strong ni èmi ni màá máa rìnrìn yẹn mo fẹ́ kó bá mi tiẹ̀ standing for her so that àwọn èèyàn mọ̀ pé ó ní innocent kò mọ kankan pẹ̀ jù. sọlá. you know you say you'll do anything for me. i will ṣebí kí n bẹ́ẹ̀ lọ sẹ́wọ̀n ni eh. kí lọ́ọ́ bẹ́ẹ̀ sọ fún wọn pé ó innocent o kò dẹ̀ mọ̀ kọ́kọ́ nípa ẹ̀ o kò sí wàhálà lálẹ́ yìí náà ìwọ ti kọ́kọ́ sinmi. ó ti lògùn ẹ̀yìn tí ọba dẹ̀ lògùn èèyàn ní láti sùn kókó yẹn lè ṣiṣẹ́ dáadáa ah. so tó bá máa fi di àárọ̀ ọ̀la àmọ́ yanjú. àárọ̀ ọ̀la kíkù. ó dà fún mi ní fóònù mi kó jẹ́ kí n pé. rírẹ̀ o. wà má ṣe má tún kó fóònù lọ báwọn láti láti sinmi ni ah. tí wọn bá lògùn yẹn máa ń sinmi níjọ́ tí dáàdi mi sì kì lọ́sibítù dókítà yẹn ṣe ló gbé fa tray wà báyìí tó ní we have come to pack your phones. but since tí ìwọ òde ti gbà ipe kó admit ẹ hospital sùn kó lògùn kó lè ṣe oògùn tó lò jẹ́ kó ṣiṣẹ́ lára ẹ̀. Eh. àbúrò tẹ fóònù ní òní sinmi. etí fúláìtì bá fẹ́ gbaṣọ nǹkan. èmi á dá wọn lóhùn oṣù bàbá bá jẹun àjẹmọ́ wà lọ́fíìsì. etí ẹ fún mi lẹ́yọ̀kan dání. màmú wa lè ta tí o ìkọ̀kọ̀ sùn náà. Ah. pẹ̀lẹ́ sùn sùn sùn sinmi gbogbo àwọn tó fẹ́ kí n bẹ́ẹ̀ pé owó ni máa pèlè ẹ̀kọ̀ọ̀kan gbogbo àwọn tó bá wọn ni màá dá lóhùn gbogbo mẹ́sẹ́gì sí ọmọ password rẹ̀ bóyá sùn pèlè sùn fáńgẹ̀. má gbàgbé àti bá mi lọ wò ó má gbàgbé àti lọ sí ẹ̀wọ̀n o. Mommy, mommy, mommy, mommy, mọ́ Hey. Eh! níbi máa pẹ́ láyé ah, ah, ah. ọlọ́run ló. for me pa ọ̀gá yín jẹ́. Ah, ìyẹn ọ̀gá hmm. ni wọ́n wọn onígbéyàtà èèyàn ọ̀tọ̀ wọn bá wọn hmm. hmm. a very nice and honest person. kò ń báyàn kò dẹ̀ ní ìgbéraga jẹ́jẹ́ ìlú kò dẹ̀ kí n very <laughs> the only person is on my side, the only person that understands me, the only person don't believe me. <laughs> because um, she remains the prime suspect. And also, by Monday morning, I'm arranging a sequence. <laughs> Yeah. you know, you know what? You know. Um, so you think it's actually my brilliant. Let the call decide. please, please, I'm innocent. I'm innocent. I to innocent i do not know anything about this. Please. máa wọ ẹ ìwọ náà máa nǹkan tó sọra ẹ̀dá máa bó ṣe ṣayé ara ẹ èmi dẹ̀ ṣe tán àti ràn ẹ́ lọ́wọ́ tó bá jẹ́ kó fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ah inú máa jìn òun bá kọ́sìn mi láṣepọ̀ wàá pa nígbà tó ti rí pé ẹbí lèmi àti ẹ èmi àti ẹ tán ó pa láti bo àṣìṣe ẹ mọ́lẹ̀. eléyìí tó kúkú ṣe kì í ṣàjèjì ṣèbẹ́ṣẹ́ náà ló ṣe tó gbé lọ sọ́gbà ẹ̀wọ̀n tẹ́lẹ̀. those promises àwọn ìlérí tó ṣe fún mi láti dáàbò mi pẹ̀lú gbogbo agbára friendship is an unspoken bond èmi rò pé kò wá àjọkò mi àwẹ̀wà àjọgbà we were supposed to be committed to each other through thick and thin ìwọ tó yẹ kó jẹ́ ibi ìsádi mi ìwọ tó yẹ kó dúró tì mí ìwọ kan máa ló ń takò mi. òpònú èèyàn nìkan ló máa dúró tí apànìyàn bíi tiẹ̀ lẹ́yìn tó ti mọ̀ pápánìyàn ni òpònú èèyàn nìkan ló máa dúró tí òpùrọ̀ bíi tiẹ̀ òpònú èèyàn ló máa dúró tí agbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ afọbẹ̀yìn jẹni ní ṣùgbẹ́ tiẹ̀ nítorí pé gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ irọ́ nìkan ni ó ń bá cousin mi láṣepọ̀ <laughs> ẹ̀rù ò ojú ò tiẹ̀ ara ò fi Daniel, get out. Get out, get out. Get out! Get out! Helps those who <gasps> themselves. Help yourself. <laughs> àwọn ti rí wọn pọ̀ lẹ́ẹ̀kan rí ọ̀rẹ́ tí wọ́n ti wọn nípa pa àbí orí kò sùn níwọ̀n àwọn jọ máa ń ṣe wọléwọ̀de àbí. ọ̀rẹ́ mi ni. Um, ọ̀rẹ́ ẹ̀ right jọ ṣé o lè sọ ibi tó ń gbé fún mi like um, ma like láti rí. kí ló dé. àná um, kò sí nǹkan kan actually mo kàn ń rò pé she might be of help. oh kò sí ní lọ́jọ́ tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ kò mú Fẹ́mi rí the only tó kọ́ ṣẹlẹ̀ ni pé mo máa ń bá sọ̀rọ̀ Fẹ́mi kò rí rí kò mọ̀ so báwo ló ṣe fẹ́ wà ọ̀bẹ ọ̀bọ. Are you sure about that? ó yẹ ká jọ jáde lọ́jọ́ tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ni but mo ní kí n sáré lọ kí Fẹ́mi because it was his birthday kí n sáré lọ kí kí n dẹ̀ dáná fún un tí mo tún fi rá kó bá báyìí. It's okay. Hmm? Well, we'll get you out of here soonest. Thank you, ma. Thank you. Má ṣe ń pàkó nìkan ró. Má ṣe ń kó sínú nǹkan là ń jáde. Ta ló mọ bí ọ̀rọ̀ wọn wá o? òtò ọ̀tá gbẹ sílẹ̀ kí n má jìn sí i. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ ó mọ mi. rama mi ò dá fèsì mọ́. ó mọ mi. not at all. Ah. ó mọ mi ó kọ́ ni mo rí ń sìn ó kọ́ mo rí ń prison ń sìn lọ́dọ̀ lọ́dọ̀ fúntọ́. oh yes èmi ni. ó dẹ̀ ló mọ̀ mi anyways èmi lọ̀rẹ́ ọ̀gá ẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀gá ẹ̀ tó ṣaláìsí má bínú mà ẹ ra mà mhm. yes ma. pẹ̀lẹ́ ìjọ ń fẹ́ béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ yìí. ṣé kò sí problem. ẹ kó má bàa sí ni. how long have you two known each other. Um, next month ló máa pé three years. Mhm. ìjọ ibo lẹ́yìn méjì ti pàdé. ẹ má bínú ṣé kò sí tẹ fi ń béèrè question bẹ́ẹ̀ because. Um, to be honest ó jẹ́ kí n wà comfortable. Ah. fáǹfààní ara ẹni o abẹ́tà kò tètè sọ tọrọ fún mi báyìí sí it's for your own good. prison la ti pàdé. ọgbà ẹ̀wọ̀n. ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ òtò ọ̀tá gbẹ sílẹ̀ kí n má jìn sí i. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. lóòótọ́ ni pé mo ti fi ìgbà kan nífẹ̀ẹ́ mi rí kó tó di pé ó di olóògbé. Um, Get ọ̀rọ̀ ẹ̀ dáadáa ó fi ìgbà kan nífẹ̀ẹ́ fẹ́mi rí ṣé torí pé kò sí láyé mọ́ ń sìn lóṣù nífẹ̀ẹ́ mọ́ ni àbí kó tó di pé ó di olóògbé ni ó ṣe nífẹ̀ẹ́ yín títàn. kí n sọ pé Fẹ́mi jẹ́ èèyàn kan tí mo nífẹ̀ẹ́ gidigidi Fẹ́mi ń rìn gbogbo ìgbà tí n bá ti ń rí Fẹ́mi ló máa ń dá mi lọ́rùn mo nífẹ̀ẹ́ gan-an tó jẹ́ pé mi ì mọ nǹkan tí mo lè fìfẹ́ ìwé nínú ọkàn mi ṣùgbọ́n Fẹ́mi ò rí tèmi rò rárá rárá rárá kò tiẹ̀ fi ìgbà kankan wo ọ̀dọ̀ mi rí. sábà gbogbo kọ̀tún ni. kí n má gbé dé sí bàbá mi. Hmm, ìlà ìlà tó dé yẹn tó ṣe wà yẹn. lọ́wọ́ jàre kí ló ṣẹlẹ̀ kí ló máa fa abẹ́rẹ́ gbò. gbórí ẹ o ṣe ah, lẹ́yìn bọ̀bọ̀ yẹn o mo fọ́ fún jọ́ tí mo ti kọ́kọ́ rí bẹ́ẹ̀ mo ti fọ́ fún. pé ó ti ń dúró ní dúró ń gbọ́ ní ẹ̀ dúró ìyá sọ ẹ̀. tó bá ti gbà mí báyìí. kó o wà lábẹ́ irú ẹ̀ náà sọ ìwọ ọ̀tá ọlámọ́ náà sọ ìwọ náà ní pé kíní. wo Ah, ọmọ mi wà ókè mọ́ ó ṣe kó débi báyìí nìyẹn. inú ìlú ìgbé ah. ìbílẹ̀ ti wá. ṣé kí n má parọ́ fún ẹ àtọjọ́ tí mo ti rí bọ̀bọ̀ yẹn ni mi ti wà òkè ah, mo lọ bọ̀bọ̀ yẹn ó dàbí wáàmù àdúwèrè nìyẹn ni wọ́n ní mo lọ́ọ̀bù yẹn ló dàbí. àtọwọ́ lọ́ọ̀bù mi kọ́ mo kọ́kọ́ rí ni. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ má pariwo ṣọ́ọ̀bù mi. máa jẹ iṣẹ́ fún kan tó sẹ́ máa jẹ iṣẹ́ neat. Kafaya ṣo wa òkè mo wà òkè ó kéré náà ìgbà tí my friend máa bá mi ah, ẹ má bínú ẹjọ nítorí Ọlọ́run eh. yes ma ẹjọ má bínú ma. ẹ ti kọ́ ẹ̀jẹ̀ nínú ẹgbẹ́ ní oṣù lọ́wọ́ báyìí. àdéhùn andy ṣé irú yín náà ń sọ. Ah, ọjọ́ mẹ́ta lù sí ẹ ti torí ọkùnrin kẹ dànù. oh my god. ẹ ṣáà fàṣọ yín lẹ́yìn ẹ fàṣọ yín. Eh. ó ga o. ẹni tí ò rí yín tẹ̀kan tẹ̀kan fúnra yín wàhálà ẹni tí ò rí yín. ẹ ṣáà wá jókòó kémi kémi parí irun tèmi o kí n parí irun mi kí n gbowó mi. ṣàdédé ló di ọjọ́ kan tó wá sí ṣọ́ọ̀bù mi tó ló ń fẹ́ rí mi. talk to you. Huh? Hey, I'm coming. Yeah, come, come. Come. Inú mi dùn. Tayọ̀tayọ̀ ni mo fi palẹ̀ mọ́ lọ́jọ́ yẹn tí mo dẹ̀ tẹ̀lé wá sílẹ̀. Ṣùgbọ́n gbà tá ṣe yẹn. kí lè máa like láti jẹ lálẹ́ kí bá yín gbé wá. àti ní oúnjẹ wo lè máa like láti jẹ lálẹ́ kí bá yín gbé wá. oúnjẹ báwo. ẹ o èèyàn tèmi bá ń date mo máa ń like láti tọ́jú ẹ mo dẹ̀ máa tọ́jú yín gan. no no no no èmi àti ẹ ò date kò yẹ nǹkan tí mo ṣe ń sìn emergency lásán mo lò fún un ọtí gẹ thank you ẹ ṣe màá lọ sìn màá lọ màá lọ màá lọ. ṣàsọ pé látìgbà yẹn lèmi ti ń ṣe wọléwọ̀de pẹ̀lú ẹ̀ kó tó di pé ó di olóògbé. ṣé nǹkan tó ń gbọ́n dájú sọ fún mi sí ni pé torí pé Fẹ́mi ò rí tí ẹ̀rùn ló ṣe pa. Ah! èmi kọ́ ni mo pa Fẹ́mi o mi ò mọ nǹkan kan nípa ikú ẹ̀ and èmi àti ẹ̀ ò dẹjà èmi fúnra mi ni mo yẹra fún Fẹ́mi o nígbà tí mo rí pé kò ní feelings fún mi. báwo lo ṣe mọ̀ pé kò ní feelings fún mi. ọ̀gá ọlọ́pàá ṣé bí ọkùnrin lẹ́yìn náà ẹni yé mo tẹ̀lé mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n mo rí i pé kò rí lè need mi nínú ayé ẹ̀ ó kàn jẹ́ pé tí kò bá ti rí àyè láti pa àwọn girlfriend ẹ̀ àbí tí wọ́n bá ti disappoint ẹ̀ tó ń bá ti wá ìgbà yẹn ló máa wá ń pè mí ọ̀rọ̀ èmi àti Fẹ́mi lọ́dọ̀ títí wá dàbí chop and go. so ó ṣe yé mi sẹ́ni torí pé ó fẹ́ dàbí chop and go yẹn ló ṣe fi ń pé um, kò fi ọbẹ̀ gún pa lọ́jọ́ tó tẹ̀ àbí. mi ò mọ nǹkan kan nípa ikú ẹ̀ mi ò dẹ̀ lè kí ló ṣe àbí tó di pé mo ti ń bá ẹ sọ̀rọ̀ ní eh, nítorí bẹ́ẹ̀mú lábì listen my dear mi tó bá prove stubborn my dear pẹ̀lú ẹ na wọ́n ní wọ́n wú ẹni kó ń náà fẹ́ that very day tí fẹ́ mi kú tell me why tó fi kún fẹ́ mi pa. ọ̀gá ọlọ́pàá lóòótọ́ ni wọ́n rí mi nínú compound wọn mi ò dọ́dọ̀ ẹ lọ́jọ́ yẹn bí mo ṣe wọlé mo ti dẹnu ilẹ̀kùn ẹ̀ mo ronú padà sẹ́yìn pé kí ni mo fẹ́ lọ ṣe lọ́dọ̀ ẹ̀ èèyàn tí mo ní mo nífẹ̀ẹ́ tí mò ń kúlé lórí tí ò rí ti tèmi rò so mo dé padà ọjọ́ yẹn gan tí mo padà mo pàdé ẹ mo rí àǹtí tó ń gbé bus cutters yẹn mo rí wọn mo pàdé wọn lọ́jọ́ yẹn. ah àǹtí ẹ ká sọ ṣé wọ́n ókè ah, àbí ẹ̀yin lẹ́sẹ̀ kó dé bus cutter tó wà lẹ́yìn bíbá ayé ah, ẹkọ ẹ pẹ̀lẹ́ um, ẹ wò kíkẹ lórúkọ mi mọpsí mi ló ń tajà wájú ń bẹ anta provisions then adé máa ń ta cream a ní àwọn nice nice things kò sí nǹkan tẹ́ fẹ́ lọ ra ń gbòòrò tí àwa náà à ní bíbá ikẹ máa bá wa ra ìjà òṣè ti gbọ́ all right all right ẹ ṣe gan yà kétékè ara yín bye bye. bye. so mi ò mọ wọn pakú ẹ̀. àwọn àti wo ló ń gbé boys quarters. àwọn àti ó dàbí ìpọ́nṣẹ́ kò débẹ̀ ni. ṣókùn lọ́ọ́. pípò yìí lórí ẹ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. Talk to me. mo mọ ẹni yìí mo kọ́ pàjẹ́ inú gbé máa wá rajà lọ́dọ̀ wa ọ̀dẹ̀ tún máa ń tí náà àwọn náà máa ń rajà lọ́dọ̀ wa mo mọ mọ́ mi yé nu àwọn náà máa ń kọjá lọ́dọ̀ wa ibẹ̀ làwọn náà ń gbé ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí mi ti rí wọn rí rárá. ìmọ̀ àtẹ̀gbọ́n mi ṣẹ̀ṣẹ̀ kú débẹ̀ ni kò pẹ́ ká kú débẹ̀. So. ta ló wá rẹ lọ́jọ́ tó wọ̀ bẹ́ẹ̀ ta ló rí ẹ ta ló rí. àǹtí kan báyìí wọ́n pupa wọ́n ga púpọ̀ wọ́n ní dọ́ọ̀tì níbí báyìí báwọn ṣe ń bọ̀ tèmi ń wọlé tó bá tí mo pàdé wọn mo dẹ̀ kí wọn mo wá béèrè pé ṣé àwọn náà ṣẹ̀ṣẹ̀ kò dé ibẹ̀ yẹn wọ́n wá ní pé ẹ̀ máwọn ni. ó ní dọ́ọ̀tì. inú oògùn ṣerú dọ́ọ̀tì ibi báyìí ni tí wọ́n wà ibi mú báyìí ni tí wọ́n wà mo dẹ̀ ga tó báyìí. bẹ́ẹ̀ ni ṣe rí ọjọ́ tí incident eh, Fẹ́mi yẹn ṣẹlẹ̀ mo wà nínú compound yẹn níjọ́ yẹn. Hmm. kí ló ń ṣe eh, mẹ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe Fẹ́mi has been my long time boyfriend ó ti pẹ́ gan-an but àwa lose contact ara wa but mo in sí street wọn yẹn mo wá notice pé ah boy yìí ń gbé ládùúgbò mi ever since then anyway a máa ní phone whatever we feel like nothing serious but ọjọ́ yẹn gangan girlfriend ẹ̀ wá sí ṣọ́ọ̀bù mi ṣọ́ọ̀bù mi gangan ló wá tó ní òun béèrè ibi tóun ti lè rí nǹkan báyìí báyìí rà ah, mò ń ṣàjú bí ọ̀nà tó jí gan fún pé ah, kí tẹ̀ fi lè rí fẹ́mi níjọ́ yẹn n getting there n kò ń gbariwo oríṣiríṣi ariwo kí ló ń ṣẹlẹ̀ argument ọwọ́ mi bá kí ló dé èmi bá ní kémi kúkú ṣe fídíò èdè kúkú ti ṣẹ̀mí tẹ́lẹ̀ I can post it things trend these days so ẹ mọ̀ mo kò rí pé later akínìkan nìkan it was something else. their mind. Joyce, mo, Joyce, mo try best. My Lord, make mo try. Will I, you I, shut I, up? No, they can't read any. They didn't give me access. Will you shut up? Ìwọ. Tọ́lọ́pàá fi mú mi. Tó fi gbé mi lọ really a job. fi dátà that time lò lẹ́wọ̀n for me. tí mo fi lò three years. No, no, no, no, no. ò rí èèyàn tó No, no, no, no, no. wọn jẹ́ kí n No, no. ni o. Ìwọ No, no. rí wọn, No, no. o. Ìwọ No, no. wa fẹ́ ṣe pàmpá báyìí. O wá mú fún mi tó wà. You go contact her, o change ẹ so that èmi ò ní lè rí ẹ àbí ó dẹ mọ mi o you know me Oh my God, àjọni got nothing but fẹ́ rí nìkan ló Joyce come she ṣe in jail ṣe jẹ́ lélẹ́yìí. guy you tó ń sọ yẹn kò tiẹ̀ me like I don't care rubbish ni bó ṣe rí mi sìn yìí wọn á gba ṣẹ́ mi yes. Joyce báwo ló ń sọ̀rọ̀ báyìí. nǹkan tó pè me àti ẹ̀pọ̀ ni mo wá gbà. Joyce Joyce mi mi mọ̀ kó máa tètè dé báyìí mo ti mo ti fowó ṣe nǹkan mo ti mo ti invest sínú a lot of things mi mi mi o mọ ọ̀rọ̀ owó náà. are you normal? àti ṣó wa ọ̀rọ̀ àti ṣó wa okay ṣé wọn bá gbá disco lórí ẹ̀ ṣé nǹkan tó sọ fún mi nìyẹn nígbà tó tẹ̀síwá máa ṣe nǹkan tó tó bad gan wà ló ń date ọ̀rẹ́ mi. Ah, no no no Joyce mi mi ìdánwò kan bẹ́ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ wò mo date mi date ọ̀rẹ́ ẹ̀ kan. you dey follow my friend. èmi ṣé o dé ti funtọ ni no are you not dating ti funtọ ṣó yẹ kí irú ẹ máa dé ti ru ọmọ bẹ́ẹ̀ yẹn. Joyce Joyce fine, farabalẹ̀ Joyce ó oh, wọ ló mọ mi change person mi mi kì í wọ pàlàpàlà báyìí mọ. oh really ti yeah mo ti change everything. wow wow guy i don send you as in i no send you go bọ́lẹ̀ mẹ́ kíákíá. o kí ló fẹ́ kí n ṣe. i use my money are you mad. mo ti ṣe kí n sọ mi ìṣàlẹ̀ sọ̀rọ̀ àmì ìdánwò mo ní mo ti mi ìmọ̀ ẹ̀gbọ́n yóò jagbere yóò lọ́wọ́ sí tèmi. go àjọ ọ àjọ ọ ọjà ẹ ní àgọ àti ní àgọ kí yín o. Joyce mo mo. àbí o ní ẹni tó náà. Thank you. State Crime Investigation and um, Intelligence Department. We are detectives. Partner. Detective Kolano Kotemi, we are here for a chat. Oh, okay. How may I help you guys? Sorry, Miss Olufun Tolashewa. Nípa arrest ẹ̀, and I'm a fẹ́ mọ̀ nípa nǹkan tí ẹ mọ̀ nípa wọn fún ara ẹ̀. Àti kí ni ẹ mọ̀ àfẹ́sọ́nà ẹ̀ tó dọ́nà mi ìyẹn Mr. Fẹ́mi. olóòwò returned wọ́n ti rí ìyẹn rẹ́ẹ̀dì pé báyìí mo wọ̀ ìwọ ni kò máa lọ bí sèbi ẹ́ gán gán gán my share very important. Joyce, move, move. I'm, I'm okay. So now, Efe Bamisorande. Oh, yes. <laughs> we are. Uh, I'm sorry. Kotabawa can show you. Do you understand? Um, to me, I'm going need 100% attention. So, ó máa dá tí a bá lè his station Are you guys arresting me? I know! I'm <laughs> arresting me. I can invite you for questioning me if it's an invoice then I should be able to come at my own convenience. oh yeah torí pé àwa go for our ní so we have to do everything as fast as possible i'm sorry. really yes. Show me the step inside. ah no i'm sorry you have to go. It is okay. I arrest me. Not at all tí yóò sẹ́nu bó pẹ́ títí ẹni jẹun wá yó ọgbọ́n ẹni kò gbà ayé pẹ́ ìmọ̀ràn àtàtà tó yẹ ká gbà ó fọmọlúwàbí ó. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. òtò ọ̀tá gbẹ sílẹ̀ kí n má jìn sí ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. páńpẹ́ ẹjọ́ wà nílẹ̀ kí n má lù ú. ariwo ń ṣẹ̀ṣọ́. I know it's um, hard for you to forgive in a situation like this. But sweetheart, you don't have a choice. You just have to let go. What if the truth was not revealed? What if you had suffered innocently again the second time? But, hey, I told you because you called long about ewé kan ò ní jábọ́ lára igi kọ́ lóun máa mọ̀ sí i olùwádà ẹlẹ́jọ́ òun jápá mọ́nà kóòtù kò ló fẹ́ gbé lọ kò sí nǹkan tá a fẹ́ bọ́ lọ́hùn fà you have to let go náà ni and let bygone kò dẹ̀ gbà fọlọ́. mi ò tètè mọ̀ kó jogun láyé mi bá ti múra sílẹ̀ mi bá ti wá àdá ọkọ̀ àti ìbọn láti fi jà ìjà òmìnira Daniel Daniel yeah. I went through all of those things just to have your love. Isn't that what you're preaching? Olúwa fún tọ́. Wọ́n máa ra ọkàn. Look at it from this angle. Ṣé bẹ́ẹ̀ mi ni mo fẹ́ rí ní ẹ̀ látọ̀ rárá? Ṣé bẹ́ẹ̀ mi kàn That's náà lọ́lọ́run tún lò And you know, one thing that gives me joy today is the fact that I'm a tool and I made myself available for a day like this. Ó ní bí n sọ pé ní fàyàwó ẹ̀ mọ́ra kò bẹ́ẹ̀. I know I am not worthy of your love anymore. Please forgive me. Just please accept me as a friend maybe. But I will never stop loving you. Please forgive me. I am deeply sorry for everything. Please. I love you still. Hey, wa kola e. Fani to ye pẹ̀lú ṣoṣan ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. bó ti wù kógun lè tó ọlọ́run ṣẹ. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. bọ́tá mi gbẹgbẹ̀rún òbí wọn wò. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. òtò ọ̀tá gbẹ sílẹ̀ kí n má jìn sí i. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ bá ń pẹ́ ẹjọ́ wa nílẹ̀ kí n má lù ú. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. ọlọ́run tọ́ mi sọ́nà kí n má ṣìrìn o. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. ẹ̀gún ló yí ká o pẹ̀lú ṣọ̀ṣọ̀. ariwo ń ṣẹ̀ṣọ́ lórí ọ̀pẹ. ariwo ń ṣẹ̀ṣà lórí ọ̀pẹ. Màrìwò ń ṣẹ̀ṣà lórí ọ̀pẹ. Ẹ̀gún ló yíká pẹ̀lú ṣọ̀ṣọ̀.